وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون الحمد لله الكريم الجواد الذي أمر أمر بعبادة الصدقة أمر عباده المحسنين بالصدقة على الفقراء والمساكين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدتفوا ولا أباوة أبا الله أبتي ọmọ ń bòyàn ní nǹkan ọba tí máa ń tàyàn lọ́rẹ ọba yìí lọ́pàṣẹ ọ̀pọ̀ gbogbo àwọn ẹrú rẹ̀ láṣẹ ipe ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa fún àwọn tí ò ní àwọn tá a ní ká máa bù fáwọn tí ò ní nínú àwọn tí wọ́n máa béèrè lọ́wọ́ wa àtàwọn tí wọ́n ní wá béèrè tá a sì mọ̀ pé wọ́n ní ọlọ́run pa wá láṣẹ ó ní ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa bùn yẹn nǹkan nítorí oore tọ́wà ń bẹ̀fẹ̀ ní ta fẹ́ bùn àti oore tí ẹni tó bùn yàn tọ́wọ́n náà padà rí láyé ń bí àti lọ́run sẹ́rẹ́ ni tí ń tọrẹ àtẹni tí wọ́n ń bùn lọ́rẹ ẹni tí wọ́n ń ta lọ́rẹ àwọn méjèèjì ni wọ́n padà sàǹfààní lára ọrẹ wọ́n sàǹfààní láyé ń bí àti ní àlùkìyàmọ̀ gbogbo àwọn tá à ń tọrẹ ọlọ́mọdé ọ̀tá lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo àwọn tá a fẹ́ tọrẹ tí ò sí ọlọ́mọsà bùkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà fi asúnú àwọn tí wọ́n ń tọrẹ ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́bà gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa mo kí àwọn bàbá wa aláǹgbó nílùú ládùbà mo kí bàbá imam àti gbogbo àwọn àfẹ́sìn àti gbogbo àwọn tá a jẹ́ bàbá bàbá àwọn ìyá wa àti gbogbo àtà jọmọlé kíún ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìtí wọ́n ní kágbéyàwó nírọ̀lẹ́ yìí níwọ̀n bá àsìkò díẹ̀ ta ní òun náà ni àhàmíyẹ̀tò sọ́dakọ́tì wà ní wà wà wa fawaiduha àǹfààní tọ́wà ń bi kéèyàn máa ṣe sọ́dákọ̀ lẹ́yìn náà sọ́dákọ̀ báwo ló ṣe pàtàkì nínú ẹ̀sìn wa ìdí wọ́n pè ní àsọ́dákọ̀ hiya tabarru'u bima yantafi'u bihi al-muhtaju taqarruban ila Allah azza wa jalla ìdí wọ́n pè ní sọ́dákọ̀ òun náà ni kéèyàn ọta ọrẹ kéèyàn ọta àyàn lọ́rẹ pẹ̀lú tó lè sàǹfààní fẹ́ni tààtà lọ́rẹ ìtumọ̀ ni pé bí nǹkan wọn bá ti ní sàǹfààní fún kìí ṣe sọ́dákọ̀ lápèjú ọlọ́fẹ́ bòyàn lásọ aṣọ tó ti ya jákujáku ọwá kìí sínú ọ̀rá ó gbélé lọ́wọ́ oníkó mọ́lọ́jímọ̀ oníkọ́mọ̀ wọ̀ ọ́ lọ yídì tó bá ti tú torí pé aṣọ òkísà ni ibò ní ó ṣe yọ sọ náà bí kọ́mọ fi nulẹ̀ nítorí pé yín tó fún yẹ kò sàǹfààní fún tó jẹ́ pé ẹjọ́ bá ti sọ́dá kọ ọkọ̀ọ̀kọ̀ wò ó wípé nǹkan yìí sọ láǹfààní àbí ọ̀ láǹfààní gbogbo tó bá wá láǹfààní ńlá pátá lálẹ́ fi ṣe sọ́dá kọ̀ ó lè jẹ́ owó pépà ó lè jẹ́ nǹkan tí èso owó tó lè sàǹfààní fẹ́ni ta fún alimọ̀tájì wọ́n ní kó tó wá jẹ́ ẹni tó ní bùkátà sí ẹni tó jẹ́ mílọ́níà tẹwàbùn ní 5,000 bílọ́níà sẹ́ ẹ̀bùn 10,000 kò ní bùkátà sí ìtàbá fún ẹni tó ní ẹ̀bùn ni wọ́n máa ń pè wọ́n èpè ní sọ́dákọ̀ àdíyà tọba fún ọlọ́lá ọba ìlú nìkan sọ́dákọ̀ kò fún o kí ló fún o fún lẹ́bùn àmọ́ tọba fún ẹni tí yà ń jẹ ẹni tó sì ń ta ẹni tó níṣòro ẹni tó jẹ gbèsè tọwa fún tí n tó fún yẹn ọwọ́ sọ di ẹni tí ń dunnú lẹ́yìn ìgbà tó ti ń banú jẹ́ ó sọ di ẹni tí ń rẹ̀rìn lẹ́yìn ìgbà tí ti ń sunkún ó sọ di ẹni tó kàrẹ́ balẹ̀ lẹ́yìn ìgbà táyà rẹ̀ ti ń já sọ́dákọ̀ nìyẹn al takarruban ila Allah azza wa jal nítorí wá fún yẹn ó fún láti fi súnmọ́ ọlọ́run ni kìí ṣe pé ó fún láti fi mú lẹ́rú ìgbà náà ni ọmọ jẹ́ sọ́dákọ̀ àwọn ọmọ ayágba ọ̀nà nàrà yìí fi jẹun lọ́ba ṣe tán máa fọ mọ́tò mi yẹn ẹ̀rọ màyá owó kí ló fún yẹn owó ṣe ẹ̀kọ́ fọ mọ́tò mi ọ̀yá gba ọdún náírà yẹn ní bá fọ mọ́tò yẹn owó sẹ́lófún ẹni tí ó ṣe sọ́dákọ̀ kò ní retí ẹ̀san kankan lọ́dọ̀ ẹni tí ó fún ní sọ́dákọ̀ takọ́rùbá ìlàlá láti fi súnmọ́ ọlọ́run ọba láti ga nípò lọ́dọ̀ ọlọ́run ìjọ ń pè ní sọ́dákọ̀ nìyẹn wọ̀híyà ìbáradà gbogbo wa ká lè mọ̀ pé sàárà ṣíṣe ẹ̀sìn ni ó amọ́rọ̀ lọ́hùn bíi háà ومن العبادات الظاهرة أمر الله بها nínú àwọn ẹ̀sìn tó hàn táà máa ṣe ní tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ ẹ̀rí sọ́dákọ̀ yìí ó pín sí ipe gbogbo ẹ̀yin tẹ́ ti lówó ẹ gbọ́dọ̀ má yọ òun náà wọ́n pè ní ìnáma lè a'udhu billahi minash shaitani rajim tọ́lọ́run fi ní khudh min amwalihim sadaqa ọlọ́run ní rẹ̀ Muhammad gbà á lọ́wọ́ wọn wọn gbọ́dọ̀ mọ́ fọ́ sadaqa alwajiba òun náà nìyẹn dandan ní sadaqa yẹn òun ni wọ́n pè ní zaka ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ni tọ́jọ́ pé zaka ọ̀wọ́ owó tiẹ̀ sadaqa tó tàtà wùwà ọ fẹ́ fi tọrẹ ọfẹ́ fi dùnyàn nú sọ́dákọ̀ nìyẹn náà àmọ́ òun yìí sọ̀rọ̀ àyàn alùbára dé ó lè bi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ òní payín kìí sọ̀rọ̀ àyàn lọ́rùn mi kí n fún lówó wípé tí n bá fún lówó bó ṣe dùn yẹn yín wọ̀ná lọ́rùn kìí sọ̀rọ̀ àyàn mustahaba afẹ́ kó fún kọ́ wá fi gba aládá lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà kọ́lọ́run fi bọ́ ọtọ́rọ̀ tiẹ̀ náà tó torí sọ́dákọ̀ ọlọ́mọ fi ń tu ọ̀rọ̀ yẹn ni àzàká àsọ́dọ̀kọ rúkùnù min arkanil islam wọ́n lọ́wọ́ ọba aláàfin zàká sínú erigun ẹ̀sìn islam kẹ́sìn islam kọ́ bàbà wò ọlọ́wọ́ ọba alá yọ wá yọ àwọn kan láàrin wa yọ sọ wọ́n dolówó mílíọ̀nìyà bílíọ̀nìyà àwọn nǹkan wà wà nínú àwọn tá a jẹ́ mùsùlùmí náà àwọn jẹ́ kí ni jama kọ́bọ̀níyà oníṣẹ́ nǹkan wọn ọlọ́run aláwa fi zakasi rígun kan gbòógì nínú orígun ẹ̀sìn islam márààrún torí ọlọ́run mọ̀ pé ee tí àbá máa bù fúnra wa ẹ̀sìn òsè kí ni ẹ̀sìn òwò tí zakaba ti kúrò ní islam wàhálà ọmọ ṣẹlẹ̀ sáwọn ọmọ nàbẹ̀ adama gbogbo àwọn olówó tí wọ́n ti ń yọ kọ́lọ́mọ́sá pàlìbáríkà sówó wọn gbogbo àwọn olówó tí wọ́n ti máa yọ abẹ́lọ́n fún wọn kọ́lọ́mọ́sá sọ wọ́n lẹ́ni tí yọ zaka ṣẹwárí wọ́n ti zaka owó rẹ̀ ìwọ náà ọmọ ṣe sàárà ọmọ fún ẹni tí ọba ti ní ìṣòro ọmọ fún ní típa rẹ bá ṣe ni típa rẹ bá ká wọ́n ha amọ̀rọ̀láwò bí ha àti àyàtì kẹtìrà wọ́n ní àyà pọ̀ rẹpẹtẹ tí ọlọ́wọ́n bá aláàfin pa wá láṣẹ pé ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa bùnyán kan ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní àrùn fìkún ẹ máa ná ẹ máa mú nínú owó kẹ máa ná mímá rọ̀sà kan náà kùn nínú àwọn owó tọ́jẹ́ pàwọ̀ ọlọ́wọ́n bá fún yín ìtọ́lọ́wọ́n aláàtí ń jẹ́ oyé wa ni pé owó tó wà lọ́wọ́ wa ní àwa ká sọ ara wa dolówó ọlọ́wọ́n bá ní àwa la fún yín ní owó yẹn o a sì fún yín nítorí àwọn tí ò ní ni min kọbùlì an yà àti àyàwó mun làbẹ́ àwọn fíhì wàlà hùlà wàlà hùlà kó tó dijọ́ alkiyama tí kò ní sí bísínẹ́sì ń bẹ̀ dípò téèyàn ó jèrè kò sì ní sí ọ̀rẹ́ ayò wípé dákun kò sì yá mi nírun kan ní àwọn àrùn rẹ̀ ah iṣẹ́ yìí ò tí kún iná nílọ̀kan yìí yá mi láàyè láàyè láwọ̀ ẹ̀kan tó ṣe kíni tó wí ayé kọ̀sọ́rẹ́ kan tí ó yá yà ní kankan kálukú náà mọ̀ sàṣẹ́ ìjọ lọ́mọ sàṣẹ́ ìjọ nínú àwọn sẹ́tẹ́ tẹ̀sùn wọn jọ náà sàárà ìjẹ́ kan bẹ̀ níjọ́ náà kò sólówó kan tí ó yá ọ nínú sàárà tiẹ̀ toróhun náà ọfẹ́ wà lìjẹ́ náà kò fẹ́ wọ náà ọlọ́run wà lá ṣàfà kò tí ó sì pẹ̀rẹ́ kò wà lá ṣàfà yìí àwọn olùfáà ní àwọn kèfèrí ọlọ́run bá aláǹbáwí ń bẹ̀ pé wà lá ṣàfà wípé kọ̀sẹ́ni tó ṣìpẹ̀ wọn ẹ rí àwọn tó wájú olùgbàgbọ́ òdodo ànábì ò ṣìpẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn ànábì ọlọ́run ṣìpẹ̀ àwọn màláíkà ò ṣìpẹ̀ ẹ bẹ́ẹ̀ ni àwọn àáfáà ẹ̀sìn àwọn ẹni rẹ wòlíì wọn ṣìpẹ̀ lẹ́yìn náà ọlọ́run ọba fúnra rẹ̀ wọn ò ṣìpẹ̀ àmọ́ àwọn kèfèrí wọn ò ní ṣìpẹ̀ tiwọn torí wọn àwọn iṣẹ́ wọn wò iṣẹ́ wọn ọ̀dọ́run ayé ló ti bàjẹ́ kẹ́ tó lọ kọ́lọ́mọ́sọ wa ní kèfèrí ìnáko ní kẹfẹ́ yìí jama ó náà ní kọ́ ọmọ bọ́ ntọ́lọ́ndá kọ́ ọmọ sin tọ́lọ́ndá kó gbé nǹkan sára kó gbé sínú yàrá kó sọ pé ó lè sin tọ́lọ́ ló ṣe fún ọ tí wọ́n pè ní oògùn ẹbọ lòun náà àjọbọ òun náà ni òòsà tá à ń bọ́ lù àdábọ ni oògùn tí kálukú gbé sínú ilé tọ́ndá kan rẹ bọ torí ọgbàgbọ́ ọlọ́run ló ṣe ẹ̀kọ́ gbàgbọ́ ọfọkànsọ́dọ̀ rẹ̀ ọ̀dọ́ ọlọ́run ẹ̀kọ́ ọfọkànsí nítorí pé yóò ṣe ọlọ́run ni mo ṣe kọ́lọ́wọ́ mọ́sẹ̀ wá ní ẹlẹ́bọ̀ o kọ́lọ́ mọ́sẹ̀ wá lólógùn ká lè túbá nítorí pé sàrá sàrá àtàsọ ìyàn bẹ́ẹ̀ bá jólógùn gbogbo sàrá àtàbá ṣe kò ní bá dọ̀rùn àwọn kọ̀ọ̀kọ́ gbàgbọ́ ni kán tó wá tó sẹ̀rẹ̀ o tí ọba ti gbàgbọ́ wọn ni wọn sẹ́ iná ni sòsé ìmá ni ìwà kọ́lọ́mọdé ọba jẹ́ o ẹ̀yọ́ máa yá mi albakilu ẹ̀ẹ́rẹ́ni tó wọn ni yọ́ ويتمنى أن يرجع إلى الدنيا بعد الموت لأجل الصدقة وني ní وامارو máa wá máa rò yóò máa lérò yóò máa tàmà ipe kóhun sì padà wá sílé ayé lẹ́yìn ìgbà tá a bá gba ẹ̀mí rẹ̀ tán yóò máa wá sọ pé kí wọ́n dáhùn padà wálé ayé nítorí sàárà tí òru ṣe kóhun lè wá ṣe sàárà torí ó ti mọ̀ pé kò sí ní tí máa yọ̀yàn lọ́dọ̀ ọlọ́run níjọ́ àlìkìyàmà tó tó ìgbàgbọ́ àtàwọn ìbáàdà nínú ìbáàdà tí ń yọ̀yàn lọ́wọ́ ìyà òun náà ni sàdákà ọlọ́ni wa anfiqu mimma razaqnakum ọlọ́wọ́n bá ní ẹ máa ná ẹ máa rọ́jú ẹ máa ná nínú ta fún yín min kí ikú tó wá bá yín wá láúlà àkárítà ní ìlà ajálì kọrí ẹ̀ṣì wá tún fún mi lásìkò díẹ̀ sí tó bá ilé jẹ́ pé ẹlẹ́ fún mi lásìkò díẹ̀ sí afẹ́fẹ́ ilé ayé yìí lẹ́ni gbogbo nǹkan tó wà ní ayé yìí ó ti kó tèmi lásìkò tí máa ń pọ̀ káàkú tí wọ́n sọ pé láúlà àkárítà ní ìlà ajálì kọrí ibẹ̀ tí ọlọ́run bá aláàbálẹ̀ lọ́mi lára díẹ̀ sí ni àti wọ́n bá lè fi bí ìṣẹ́jú kan péré kù àbí wọ́n lè fún mi lọ́sẹ̀ kan àbí wọ́n lè fún mi lọ́sùn kan sí àbí wọ́n lè fún mi lọ́dún kan sí ni fa aṣọ dakọ̀ a èmi náà bá ṣe kí ni èmi náà bá jẹ́ ẹni tí yóò ṣe sàrà ìbá fàṣìkò yẹn ṣe sàrà wà á kún mi náà sọ́ọ́lì hín èmi náà bá ṣe wà nínú àwọn ẹni rè àmọ́ nísìnyí ẹ̀pọ̀ ìbọ̀rọ̀ mọ́ ìtumọ̀ ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọba aláǹsọ fún wa ni pé tí èèyàn bá rí màláíkà kú lè yóò tó mọ iye sàárà nítorí pé sàárà ó wà nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá aláà máa fi yọkùn náà kúrò lọ́rùn èèyàn ẹgbọ́n tá ànábì wa Muhammad sọ̀dí sallallahu alaihi wasallam ànábì ní ittaqin nara walau bishiqqi tamra ànábì ní ẹ náà kẹ́ẹ̀sì máa ṣe sàárà kẹ́ẹ̀ má bàa wọ̀ náà ẹ̀kẹ́ máa ṣe sàárà láníyàn pé ọlọ́mọdé wọ̀ná ọlọ́mọdé wọ̀ná ọlọ́mọdé wọ̀ná anábì ní wàláwò bí ṣékè tamura ìbá jẹ́ ẹ̀la làbídùn ẹ̀yọ́ màá yá mi ẹ̀mọ tí wọ́n pè ní làbídùn làbídùn tá a máa fi ń ṣe kíni tá a máa fi ń sínú anábì ní kọ́ jẹ́ pé ọ̀hún ṣe wàá lówó lọ́wọ́ ò ní nǹkan kan ẹ̀la làbídùn ló ṣe kíni nípa àdẹ́ká bẹ́ẹ̀ ṣe ta òṣìdó anábì ní dákun dákun ìjọba ti rí ẹ̀la làbídùn máa fi ṣe kíni máa fi ṣe sàárà kọ́ mọ́ba wọná a jẹ́ pé sàárà ní máa yọ kúnná kò ní ọrùn yàn ọlọ́run mọ̀jẹ̀ adọ́run mọ̀ tó mọ̀jẹ̀ ọjọ́ pé àsìkò tí kú bá dé tí màláìka kú yọjú tó wà ń wo gbogbo àwọn ìkẹ́ tọ́lọ́run ṣe fún ìgbà náà làwọn pé ah ah anábì ìṣẹ̀sọ́ náà àdéhùn kan anábì ní bí kú bá dé tọ́ wà pé ah ah ẹ̀fọn lágbájá nìkan báyìí nìkan báyìí ah ó di lágbájá ah, kò ní ìdè kó pin mọ́ tẹ́lẹ̀ ó ti di tiwọn náà tẹ́lẹ̀ anábì lè tọ́ náà wà ń ta ń sọ ń ń ṣàì àsìkò tó lálàáfíà òun ní sàárà rẹ nítumọ̀ kì í sàsìkò tí kún jọjú bọ́ọ̀bá ló ń pin tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà bó òpin náà àwọn náà wọ́n ṣe kí ni àwọn náà wọ́n ní. ẹ̀yọ́ máa yá wa àṣé nínú àwọn nǹkan téèyàn máa ń wáyé wá ṣe tí màláìka kú tó bá ti ń gbẹ̀mí lọ téèyàn máa ń tọrọ asọ́dákàtú alwajiba azaka sàárà tọ́jẹ́ dandan òun náà ní zaka gbogbo àwọn tá a bá ti ní owó tí owó wa tí zaka bá ti wọ̀ ẹja máa yọ bóni alẹ́ islam ala khams anábì ní àmà islam lórí nǹkan márùn-ún shahadati allah ilaha illallah kájẹ́dì pé ọlọ́ọ̀bá aláàníkan lọ́yẹ ká máa sìn ká máa sìn kàmí lẹ́yìn ọlọ́run wa anna muhammad rasulullah kájí gbàgbé anábì wa muhammad òjíṣẹ́ ọlọ́run ká máa tẹ̀lé ká máa ṣe súnà rẹ̀ wa yuqami salah ká máa kírun wa ita'i zaka ká máa yọ zaka ọ̀sọ́nà Ramadan kábọn gbà wà hajjil bayt nínú àwọn òpó Islam kí lọ́jáde ọmọ ìjàmá wà yìí tá í azaka zaka náà sadaka ni kullu zakatin sadaka wa laysa kullu sadakatin zaka kìí sí gbogbo sàárà ní zaka àmọ́ gbogbo zaka ní sàárà àmọ́ nínú èdè tiwa àwọn tí zaka wọ́wọ́ wọn yóò já wọn tó lówó lásìkò táà lò lọ́wọ́ yìí bí 1.9 ẹni ọba ti ní ọ̀dà sí ogójì ó mú kan bẹ̀ nínú fọ́tì yẹn ó fún tálíkà òun náà fi jẹ́ yẹn láyé ọgbọ̀n àti mẹ́sàn-án tó kù ọlọ́mbọ̀ ó kéré àbí òkèrè jama olówó mélòó ni tí wọ́n yọ ni wọ́n fi ń jìyà ìyà ń jẹ wọ́n gan mọ́tò ọmọ dànù wàhálà ọmọ ṣẹlẹ̀ yọ máa rí ọmọ òun gan fọ́dọ̀ gbádùn sàkátì ọ̀yọ́ ni ìwọ́n tó ṣe ń dáko tọ́lẹ́ pé oko tó ń dá àwọn nǹkan tó ṣe ń wọ̀n tó ṣe fi pamọ́ bí ẹwà bíi àgbàdo bíi ọkà bàbà bíi kíní kan tí wọ́n kó sí yẹn kíní tí wọ́n ta sí yẹn soya beans alẹ́ náà ni àti ẹ̀ẹ́ eh, kájú ẹ̀hìn kóró yẹn ọyọ zakari torí ó ṣe fi pamọ́ ó lè wọ́n múdù tá a fi yọ ọjà kàún tá a máa yọ mẹ́rin fún erí kan yẹn ẹ̀hìn nínú àwẹ̀ múdù yẹn níní méjì mẹ́ta mẹ́rin tó bá ti pé one thousand two hundred ó di ọ̀ràn yẹn kọ́ yọ zaka rẹ̀ ọ̀hún wọn nípa àpò mẹ́wàá mẹ́fà tó ń kó lọ́jà yẹn tó bá yọ zaka wàhálà ni wà á tún hakọ̀wé yọ mahasadihi ọlọ́wọ́ bá ní níjọ́ tẹ́ bá ti harvest níjọ́ tẹ́ bá ti kó èrè oko níjọ́ náà ní kẹ́ ẹ̀ sì yọ zaka yẹn gbogbo àtẹ́ bá ti kó èrè oko ní kẹ́ máa yọ àṣẹ lẹ́gbẹ̀dọ̀ ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ wa lè jẹba sáwọn yọ sáwọn yọ rí gan ọwọ́ alọ́jà tán ọkọ̀ àwọn tán ìgbà tó fi délé wọ́n lọ́rẹ́ ọmọ wọ́n náà ń délé lọ́wọ́ abẹ́rẹ́ kọ́ lọ́wọ́ máa wúkọ́ àwọn dókítà sì gba owó lọ rẹ̀ nígbà tó yọ sàkà àwọn ọmọ mú bẹ tí wọ́n ń dààmú tí wọ́n ń sọ́fà ẹ̀fọ́n sàkà àwọn afọ́ bẹ tí wọ́n kọ́ mọ́gé ẹ̀fọ́n sàkà àwọn tálíkà òpó wọ́n bẹ lu ẹ̀wọ̀n gba sàkà bá a ṣe yọ sàkà owó láàmà yọ sàkà ẹran láàmà yọ sàkà irúgbìn àmọ́ nǹkan tí ọba jẹ́ pé kò ṣeé fi pamọ́ kò ṣeé wọ̀n sàkọ́wọ̀ iṣu àwọn ewébẹ̀ àwọn nǹkan ata tomato sàkọwọ̀ àmọ́ tó bá lóko tọ́pọ̀ tó ta gbogbo ẹ̀ tán tó wá kówó sílé tó wá kàwó yẹn lọ́kọ̀ọ̀kan tó yẹn wá ṣe déédéé one point nine thousand yìí ọ̀yọ̀ zaka owó torí owó làfi yọ zaka owó ẹ̀rí ẹran ẹran làfi yọ zaka ẹran lẹ́yìn náà irúgbìn làfi yọ zaka irúgbìn ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ọ̀wọ́ lọ́wọ́ alọ́ lè bèèrè lọ́wọ́ àwọn àfá ẹ̀dákun àpò mélòó ni sàkámà ń sékí ni sàkámà ń wọ̀ lérí àwọn oko tàǹdáì nítorí tó bá jẹ́ sàká àlùbáríkà ọ̀sọ̀ kalẹ̀ owó rẹ̀ ọmọ pọ̀ sí ẹ̀mí rẹ̀ balẹ̀ ọlọ́run mú àwọn àdáwò ńlá tí ń bọ̀ yóò já kúrò lérí rẹ̀ lẹ́yìn náà èyí tó tún fẹ́ dá yóò tún dá ju èyí tó dá lọ́dún tó lọ́lọ́ àlùbáríkà torí ni wọ́n ti one thousand two hundred múdù oye ọwọ́ adásí mẹ́wàá yọ ìdá péré mbẹ̀ ìdá yẹn òun náà ní ìfàkà tọba tó jẹ́ pé òjò ní sí jẹ́ pé kìí sojò ní sí fún ara rẹ wọlọ ló gbẹ́ kànga ń sí sórí nínú yóò tó wá dá sí méjì torí pé o ṣe wàhálà kó tó ṣe kíni kó tó nàró gbogbo eléyìí ẹ̀dákun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ́ àdáwò sí ń bá àwọn èèyàn fa ń bólówó ń bẹ́lẹ́ran ń bó nírúgbìn ń bá àgbẹ̀ kọlọmọsà wọlé àánú ẹ̀ kọlọmọsà ìsànú wa ìkàtàrà náà ti zakatu bí sọlá ti fi ìtìnáyí ní wàtàmání na mọ́ọ̀dì a wọ́n ní ọlọ́wọ́ bá àlá yóò wà máa fi zakatu ìrúnṣẹ́gbẹ̀ ẹkírun ẹyẹ zaka ẹkírun ẹyẹ zaka ẹkírun ẹyẹ zaka ẹkírun ẹyẹ sàrà zaka ni o àwọn aka mi ní méjì nínú alukoraani ó wá jẹ́ eighty two places ogún mẹ́rin àti méjì lọ́lọ́run ti sọ pé wà á kí mo sọ̀láta wà á tó zaka wà á kí mo sọ̀láta wà á tó zaka kálíbà àmọ́ bí fi ṣe kí ni bó ṣe ní pàtó ní ẹ̀sìn wa sàrà ni wọ́n gbé ní zaka sadaka torí ẹni yóò bùyàn náà ni kò ní retí kankan lọ́dọ̀ ẹni tí ó fẹ́ fún lẹ́yìn pé ń retí àánú ọlọ́ ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláwọ̀ dá wa wálé ayé ọlọ́run torí irun dá wa ọlọ́run tó sọ pé òun torí sàká dá wa òun torí sàdákà dá wa ọlọ́run bá ní wa ma umiru illa liya'budullaha ọlọ́run bá ní àpáyín lẹ́sẹ̀ bá ṣe tìyín sílẹ̀ ayé yẹn àfi kẹ́ wọ́n máa ń ṣe ìbáàdà mukhlisina lahu dinahu hunafa'a ẹ máa wá sí ọlọ́run nìkan ẹ má ṣẹbọ ẹ má bọ̀ kankan ẹ má bọ̀ ní tí mo dá ọlọ́ni ẹ má sìn ẹ má fẹ́rí kalẹ̀ fọlọ́ gbogbo ojúbọ pátá tọ́bọ̀ wà ní ìlú kọ̀ọ̀kan ẹja lọ parẹ́ fẹ́rí ojúbọ yẹn òun la gbé sípò ọlọ́run nítorí ká máa wá lọ́dọ̀ ọlọ́run là ń wá lọ́dọ̀ ẹ̀ bọ́bá rẹ̀ wá á lọ bẹ̀ bí ò bá sówó á lọ bẹ̀ báwọn yẹn bá ń kú lò á lọ bẹ̀ bí ò bá yọ lọ bẹ̀ ọba tó darí dé yọ lọ bẹ̀ ó fẹ́ yóò dé bẹ̀ ó kó máa Ah. ọ̀dọ̀ ẹ̀dá kọ́ yẹ ká lọ àwa àtòun wọ́n jọ dá wa ni ẹni tí dá wa lọ lọ́hùn ìwọ tí wọ́n dá àti irin tí wọ́n dá ẹ gbọ́dọ̀ máa sinra yín ìwọ àti igi ẹ gbọ́dọ̀ máa sinra yín adélùkànjọ́ ni igi àràbà ńlá lábáyé wọ́n wá paṣọ wáìtì wọ́n paṣọ fún bígbà tí tí wọ́n bá rọ́ṣọ mọ́ra aṣọ tí wọ́n ròyìn ó nítumọ̀ ẹ̀mí wọn ni pé igi yẹn òní darí àwọn nílùú olódì kọ́ máa tùbà kọ́ máa ṣe kíni kọ́ máa tùṣẹ́ igi tó sọ àdá sí tí ó sì bẹ́ sọ́lọ̀ nìyẹn tọba kóná sí tó kóná bó ń sì kíná padà sílẹ̀ pẹ̀sẹ̀ fáwọn ọmọ ìyá àbí kálí ìdáwò takóná bò wàlá yóò ṣe mú kò lè jọ́lọ́hun ní tí ọ̀wá jọ́lọ́hun lè ṣe kankan fún ọ mọ́fẹ̀mí rẹ kọ́ sọ́wọ́ creation ní tọ́lọ́ ń dá fẹ̀mí rẹ kọ́ sọ́dọ̀ kiri ètò ọba dẹ́ta ìgbà náà ló ti jẹ́ mùsùlùmí òdodo ìgbà náà lọ́kàn ló ti balẹ̀ ọlọ́run ní kẹ́yìn máa sinmi nìkan ònàfà à ẹ má ní kankan lẹ́mi o kẹ́yìn má ní kankan lẹ́mi náà pè ní ònàfà à ọlọ́run bá ní ẹgbà mí nìkan gbọ́ ẹ dúró mí ọlọ́run ní wáyé kiri mùsàlá wọ́n tó o bá ti ń kírun lójúmọ́ ọgbọ̀dọ̀ mọ́ sí sàárà lójúmọ́ tó bá jẹ́ zaka ọ̀ranyàn tó bá jẹ́ sàdákà sàárà lásán ọ̀dà abẹ́rẹ́ má jí lójúmọ́ àfikún kírun tó bá fẹ́ jọ lórí rẹ̀ má jí lójúmọ́ àfikún sí sàárà tó ṣe wù kí ọmọ tó bá kó mọ́tò rẹ̀ sápọ̀ tún kó fi sàárà sí apá kíní apá òsì ọlọ́run ọba aláwọ̀ máa wá fi hàn àwọn èrè tó wà níbi kéèyàn mọ̀ sí sàárà ẹ̀rọ màá yára mi nínú ẹ̀sìn wa àníwáwò sàdákà ẹ̀rí àwọn asọ́dáka tá a fẹ́ ṣe asọ́dáka tó wájibá wọ́n sọ̀dáka tó tàtọ́ wọ̀ ẹgbẹ́ wa ti sàlàyé síwájú sàká sàrà lòun náà ó ní létí nǹkan kan lọ́dẹ̀ nítorí fún ó fún torí ọlọ́run sàrà mo kàn bọ́ nínú owó sàká owó owó mi àmọ́ mo bọ́ nínú ìtẹ́mi náà ní bóyá o gbowó lóṣù bóyá o tajà bóyá o sanwó lé àbọ̀gbà pẹ́ńsàn rẹ sàká wà wọ̀ wọ́n náà ṣe kí ni bùnyàn bẹ́ẹ̀ iṣẹ́ tó làágùn rẹ̀ máa fún yàn bẹ́ẹ̀ torí kọ́lọ́ ọba aláàkólé bá dùn ọ́nú torí ẹni tó fún ẹnu rẹ̀ dùn kí ló bá sì dùn alìjẹsà olè ẹ̀sán ilẹ̀ ẹ̀sán ọlọ́run lẹ́yìn òní ṣe dáadáa kan àfikún náà gbarú ẹ̀ ọlọ́run yóò wá dùn wọn náà nù àwọn tí wọ́n ní jù wọn náà lọ́wọ́ wọn máa bù wọn náà sẹ́ẹ̀dí bá ṣe wà yí adàbí chéènì níta so mára wa bẹ́lẹ̀ bá bolé ìtọ́wà lókè kò sí ọ̀gá aléṣẹ́ kan tí halẹ̀ mọ́ yẹn bí iṣẹ́ tóun náà lẹ́nìkan tó lè halẹ̀ mọ́ kò sẹ́nìkan tí fún yàn tóun náà láwọn nǹkan tí ọmọ ojú tí ọmọ wọ́jú rí ọlọ́run lára àwọn pé kán gbéṣẹ́ fún òun àmútẹ́lù sọ́dọ̀kọ àwọn nǹkan wo la máa fi ṣe sàrà alákọ̀ọ́kọ́ èyí tó ó tóbi jù ń bẹ̀ tó sì dáa jù ń bẹ̀ àsọ́dọ̀kọ́tù bìlìmáàlì òun náà ní ká fún yàn lówó owó tá à ná nílùú wa owó tó ṣe ńlá ẹ̀rí owó bá ńlá yìí tẹ́ bá ti fún aláìní owó yẹn òun náà wà ránṣẹ́ síbi tí ọba fẹ́ ní ó fi bí àbùkátà rẹ̀ ibi nípa ni yóò fẹ́ra oúnjẹ aṣọ rẹ̀ gbó ni yóò fẹ́ra aṣọ owó lé lọ́tàn ni yóò fi sanwó lé ilé ayé wà nítumọ̀ ó ṣòro ó ṣe o lé o kìyàmù lélì náà lè yàgbé lé lẹ́yìn ọdún lẹ́yìn ojì tó tó ń jòkó létí bẹ́ẹ̀ pé ah ọmọ ní àdìdè lóru ah, ọ̀rọ̀ yìí dùn wọn ni àwùjù bìlà lọ́wọ́ nàró sórí nàró yẹn lọ́dọ̀ sẹ́ni tó sùn àwẹ̀ kọ̀rọ̀rùn àwọn ojú gbà ni àbí tọ̀ gbogbo àwọn tàbí sọ̀rọ̀rùn gbogbo ìdókòtò wá ti délé òtò fẹ́ lọ wọ́n ṣiṣẹ́ ọ̀làgùn ọwọ́ afẹ́fẹ́ ni tí ò ṣiṣẹ́ tí ó lọ́fẹ̀ẹ́ free money <laughs> ó lè dé ẹ o gbé búlọ́ọ̀kù gbé búlọ́ọ̀kù ọwọ́ gbé búlọ́ọ̀kù tó làágùn tán ẹnìkan wá ní rúṣọ béèrè là ó sì wọlé àlá àtọwà nínú tọ́sọ yẹn ó sì fi ilé lọ́wọ́ ó sì bọ́ sí búkà ó sì ń jẹran tòmátò lè jẹ òun kan tó gbàdúrà ọwọ́ wo pé sàrà sàrà rẹ̀ là sọ ọlọ́run aláàyọ́ padà sí dáadáa fún ọ léyìí tí wọ́n náà fọkàn sí lẹ́yìn náà sọ́dọ́kàtò bìlìbà sí ká máa fáwọn èèyàn lásọ aṣọ tuntun aṣọ tí wọ́n lò mọ́ yóò wúlò fẹ́ lómi lọ́dọ̀ tí wọ́n mọ́sálásí a máa ń gbáṣọ àlòkù ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń kẹ́ wọ́n kó àwọn aṣọ míì wájà mọ́ bẹ́ẹ̀ bá kó fẹ́ lómi pé kó fi sọdún inú rọ́ máa bàbá yìí ti lò ó dóhùn mọ́ ẹlòmíì ẹ̀ka lọ́fọ̀ọ́rùn kan sọ lọ́dún níbi àwọn yẹn lásán lédè ọ̀sán bẹnu lè rẹ̀fá mọ́jọ jẹ́ pé ó dìgbà tó bá kú náà wà lọ́lẹ̀ súnná torí kò ní sáìsì àwọn ará lérò lẹ́yìn náà ìgbà lásọ aṣọ míì tó dé pé bọ́n bá padà kó jáde tẹ́yìn bá kú tán kò ní bá gbà mú mọ́wó kò sẹ́nì kan jẹ́wọ́ wọ́n kàn fi ni àsìkò tásọ yẹn wúlò tó bá ti mọ̀ pé ò ní bùkátà sí lọ́lẹ̀ fáwọn èèyàn ìwọ náà ní rìn wò àtọ̀ àm ó náà ní ká máa bùyàn lóúnjẹ sàárà oúnjẹ ọkàn pápúpọ̀ ọlọ́run yà àwọn ẹni oníwà yóò ta ìmúna tààmà aláhùbìhì mẹ́sìkínà wọ́yẹ̀tìmọ̀ wọ́n àṣírà àwọn ẹni rẹ̀ wọ́n mọ̀ gbé oúnjẹ jáde wọ́n mọ̀ sí oúnjẹ fáwọn èèyàn bẹ́ẹ̀ kan bá ní ìmọ̀ fi ń sógun owó ní mọ́dà wọn lóhùn àṣírí owó ló ń ṣe àmọ́ kí n sógun owó torí pé màá ti ń bòyàn lóúnjẹ ọlọ́run mọ̀ fún lówó ọlọ́run bá láwọn ẹni rẹ̀ wọ́n mọ̀ bọ̀ àwọn yẹn lóúnjẹ tẹ́mọ́rọ́ tí wọ́n rí tálíkà wọ́n fún ìnáma nọta àìmọ̀kọ̀lẹ́wọ́jì ìlà ibi táwọn ti wá yàtọ̀ sáwà nù kọ́lọ́mọ́sà táwà náà sí tí wọ́n bá wá fún wọn lóúnjẹ yẹn tán wọn ò ní lo opportunity oúnjẹ yẹn ká wá sọ wọ́n dẹrú wọ́n ní àfọyín lóúnjẹ yìí nítorí ọlọ́run la nuridu minkum jazaa wala shukura àfẹ́ ẹ̀sán lọ́dọ̀ yín ẹ̀dí sáré ayé gbálẹ̀ yìí aná wọ́n gbà mú gbà má lọ wala shukura ẹ̀mọ̀ ṣeun àní ọlọ́run ẹja dúpẹ́ fún ẹ má dùgbẹ́ fún mi ọlọ́run láwọn eléyìí wọn ò ní béèrè ọpẹ́ wọn ò sì ní béèrè ẹ̀san lọ́dẹ̀ ní tí wọ́n fún lóúnjẹ sọ ma pé ìrẹ́dí ọba fún yàn lóúnjẹ ọkọ̀ kalẹ̀ wípé lágbájá mo fún lóúnjẹ nítorí bá ń pa mí ìyẹn wò báyà irúfẹ́ mi náà ẹ má rí tí a máa ń lọ bí kóma tí wọ́n pé ìyá lágbájá fún mi lápò márùn ẹ̀kọ́ lẹ̀ ìyá tàmọ̀dọ́ fún mi lápò mẹ́wàá ẹ̀kọ́ lẹ̀ yọ sókò rẹ̀ wà ń bẹ̀ wọ́n ní òsì ń bẹ̀ anìjà lọ lẹ́jà ló sùn ìsìláàmù kò sì yẹ ìsìláàmù kò sì kí ni kò sì yẹ. ẹ̀yọ́ máa yá mi nílé ìsìn wa àsọdọ̀kọ̀ tó fi sákà nìyẹn máa ń kọ́lé tí ó sì bòyàn ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ńlá ilé ńlá ni tálíkà kan wá kọ́lé kékeré kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tálíkà yẹn wá jẹ gbèsè kò sówó lọ́wọ́ ẹ̀ ọwọ́ adi pé nítòkù nìkan wọ́n talé yẹn ọwọ́ fi lọ nígbà wọn fẹ́ talé wọn fẹ́ talé bàbá olóyè ọwọ́ gbọ́ pé wọ́n ní níbọ̀ òun ọfẹ́ talé níbọ̀ rẹ̀ jẹ́ aládùúgbò rẹ̀ tí ò sówó lọ́wọ́ rẹ̀ ọfẹ́ talé ọwọ́ ní kan pè wá ọwọ́ ní ilé ìlú lọ́fẹ́ ta ó ní alifu dirham ẹgbẹ̀rún dirham nígbà tí wọ́n fẹ́ ta ní bíi ten million bàbá yẹn wá ní ọ̀dà gba owó wá mi kó kọ́kọ́rọ́ lọ́bàrà lọ́wọ́ rẹ̀ lọ́lọ́ gba kọ́kọ́rọ́ ọwọ́ ni ìjọ lẹ́wàá kú mbẹ́ alẹ́ ní náà ní kú ẹ̀yìn bí ọgọ́rùn-ún méjì mo fẹ́ ta tẹ́lẹ̀ ẹgbẹ̀rún kan lẹ́ra yìí òun kan ti kọ́lé ó ti kọ́lé míì tí ó máa gbé owó tó sẹ́kù bàbá yẹn fi dùnnú ó fi èyí tó sẹ́kù fi ṣe sàrà sọmọ bí owó gbàjẹ́ rẹ ó gbàjẹ́ rẹ o mẹkáníkì bọ́ ṣiṣẹ́ ológun tó dẹ́ náírà àní màmú kan mi pamọ́ ṣé òde ṣe sàárà láyé kọ́dà ìyàwó ẹlòmíì nulẹ̀ ìyàwó ẹ kí ní iṣu tẹ́lá yẹn lẹ́lẹ́ padà wàhálà wọ́n ní eight hundred ẹ̀hẹ́ awọ ọ̀kadà fifty naira ó kó one fifty mákòó mákòó mákòó mi ẹ̀dá kò sí èèyàn nìyẹn ó lè ṣe sàárà àbáwọ̀ ẹbí rẹ̀ wọ́n mọ̀ pé oúnjẹ tó rà sílé gan fún rẹ̀ sàárà ni ata tó rà sílé sàárà ni ewébẹ̀ tó rà sílé sàárà ni gbogbo owó tó bá dá lélẹ̀ ọmọ rẹ̀ sàrá ní ọgbà ìrẹ́lẹ̀ ọlọ́wọ́ bá níjà nígbà wọn dẹwọ́ rẹ̀ lẹ́ wá pé tálíkà yẹn ó ti fẹ́ máa lọ ọwọ́ ní kí wọ́n pè wá wọ́n wá pè ó ní bó wá ní ó ní àti fi lélẹ̀ ó ti di ti yín ẹ ya ó ní èmi mo nílé yẹn sìn àmọ́ mo bù ọ́ ọwọ́ adákẹ́ wọn wò sùn ó bù mí owó sì ń bẹ lápò rẹ̀ fa ọlọ́mọṣẹ́ àti ṣèwá lólówó kó ṣèwá lólówó tí wọ́n máa náwó kó ṣèwá lólówó tí wọ́n máa fowó nu omi kó lójú àwọn èèyàn ah ní mọ̀lẹ́mọ́ lọ sálẹ̀ hìlẹ̀ rọ́jù lọ sálẹ̀ anábì ní ah máa ń dà láwọ́ owó tó dáa tó bọ́ sọ́wọ́ yẹn dáadáa táwọn èèyàn dáadáa wá ló ẹ̀wọ̀ báwọn aráàlú sí máa ń gbádùn tó bá bó sọ́wọ́ kàtà ah fi náyé lánìí ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sùn nínú àwọn tá a máa fi ń tọrẹ òun náà ní nǹkan gùn ẹsẹ̀ ni àbí nǹkan gùn bí ọ̀kadà ni mọ́tò ni adákun ẹgbà mo fún yẹn máa gùn gbogbo àti máa ń gùn ọmọ gbà dáadáa alẹ́ ní kéèyàn àbí bọ́ọ̀wò ìlú sàárà ni àwọn yóò máa wọ́n máa ọ̀pọ̀lọpọ̀ ó lè empower àwọn èèyàn wípé ẹ bá mi sa gbogbo àwọn opó tó wà ń lú yìí ẹ bá ń sa gbogbo àwọn ọmọ òrukàn tó wà ń lú yìí mo gbé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún yìí kalẹ̀ ẹ bá ń fún opó kan kọ́mọ fi ṣe kíni kọ́mọ fi tajà tó bá tó dòtù tí ń bọ̀ á tún fokó mi tó bá dòtù tí ń bọ̀ á tún fokó mi. à ìwọ lọ́ra yé wa owó gan la ń pè lólówó sọ̀rọ̀ èyí tó dòkó nu lé tó kárí bọ́nú tó náà ni olùsìn owó kan bẹ̀ lọ́rọ̀ ẹ̀ ní olùsìn ọlọ́rẹ̀ olólówó ẹni tí ìbá máa tọrọ èso alamọ́sí ìrànṣẹ́ fáwọn èèyàn nílùú gbogbo àtọ́lọ́mọ gbéga nílùú táwọn ṣe nìyẹn o táwọn fowó ṣe nìyẹn kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà sàwọn náà ní alárísè kìtà àmọ́ ṣe sàárà ẹ̀yọ́ máa yá mi nínú wa àsádàkà sàárà yìí àwọn àlùfáà wa wọn làwọn ni a mọ̀ ni ọlọ́ni iná masọ̀dàkọ́ tó lè fọkàn ráyọ̀ mọ̀sàkì gbogbo àwọn tí wọ́n ní tí wọ́n jẹ lọ́dún kan àwọn ọlọ́run àtàwọn tí wọ́n ní àwọn tó jẹ́ pé wọ́n ní nǹkan tí wọ́n lè jẹ lóṣù mẹ́fà tálíkà lòun náà àmọ́ kò ní tó lè jẹ lọ́dún kan tálíkà àbẹ́ni lọ́rẹ́ pé kò ní tó lè jẹ lóṣù mẹ́fà tálíkà àbó ní tóṣù mẹ́fà àmọ́ kò ní tọdún kan tálíkà lòun náà ọlọ́run ni ẹ̀bù fún wọn ẹ̀fún wọn tábà ní ká máa wo àwọn tán wà nínú tí wọ́n fọ́ọ̀lù síbẹ̀ yẹn sí <laughs> pẹ́lẹ́pọ̀lọpọ̀ àwọn táwa ń bí ni ọlọ́wọ́n bá ní sàárà tí mo ní kẹ́ máa ṣe àwọn tálíkà ní fún òkè sáwọn olówó nígbà owó ńláńlá tó wà lọ́lẹ̀ fún bàbá mi lọ ní àtorí pé ọfẹ́ sòṣèlú àwọn tálíkà tó bùn lówó ń bẹ́lẹ̀ tí wọ́n ṣàdúrà fún ọjọ́ àdúrà lóṣù kí ni lẹ́dọ̀ ọlọ́gbà wọ́n fowó lọ́bì káàkiri wọ́n fowó wà òye wọ́n fowó sàánú àwọn èèyàn ọlọ́wọ́n bá ní yẹ́sẹ̀ alúnẹ́ka mátà yóò fi kùn ọlọ́wọ́n bá ní wọ́n bọ̀ wá bẹ̀rẹ̀ ọwọ́ Muhammad sọ̀rọ̀ láàlọ́ ọ̀sán náà wípé tọ́wọ́ bá ṣe tẹ̀wá lọ́wọ́ bò láṣẹ náà kúl ọlọ́run ní má àǹfọ́kọ́tún min khayrin fálìlì wàlìdè gbogbo tẹ bá ná orí wa ń bẹ o àwọn tẹ́ kọ́kọ́ náwó fún fálìlì wàlìdè àwọn náà ní arúgbó yín bàbá yín àti ìyá yín tàdá lákọ̀ọ́kọ́ láàrin bàbá àti ìyá ìyá lálákọ̀ọ́kọ́ mọ́sí mistake yẹn o ìyá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ fún lówó kó tó fún bàbá rẹ̀ ànábì lọ́sọ bẹ́ẹ̀ ẹnìkan lè bá ànábì ó ní kásẹ̀ pé afẹ́ ṣeré afẹ́ tààyàn lọ́rẹ́ afẹ́ dáyàn lọ́lá nínú gbogbo ẹni tó wà láyé yìí tààlà lákọ̀ọ́kọ́ tí ládàá rẹ̀ pọ̀ jù téèyàn máa ń bọ̀ nǹkan tí ò sí ládàá ẹni tó tún tó mọ́ ànábì ní òmùkà ànábì ní ìyá ni onítàlọ́ tún kà lẹ́yìn ìyá ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ náà tó onítàlọ́ tún kà ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ náà tó onítàlọ́ wá kú ànábì ní tó máa bùkà ọ̀sẹ̀ wá kaba bá rẹ̀ ẹ̀yin ìyá wa ẹ̀kú oríire tààlà láṣẹ gbogbo onúlé bàbá àmọ́ ń pé afẹ́ sí dáadáa ìyá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ dọ́dọ̀ rẹ̀ kò tó dọ́dọ̀ bàbá ṣe wá láwọn ìyá kan bẹ ah, la ilaha illallah àwọn wà ní àfáàfá ah, owó tó kólé mi lọ́wọ́ yìí ṣé o ti dọ́dọ̀ bàbá rẹ̀ so ti dọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n wá darí yàn lọ́dọ̀ bàbá gẹ́gẹ́ bí pé bàbá yẹn ni aláṣẹ rẹ̀ ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní fálilẹ̀ wà lìdè yìí kẹ́ ẹfẹ́ ṣe sàárà àwọn òbí yín lálákọ̀ọ́kọ́ o bàbá ti ń gbé ẹgbẹ̀rún pọ́ùn hmm? ten million twenty million fárata tí ààrẹ sì ń bẹ nínú ilé tí ń sọ́fà yóò wọ́n ẹgbẹ́ tó wà lè jẹ́nà o ọlọ́run ti tó kí wọ́n ní o tó bọ́lọ̀ ṣe tó ọlọ́run ní fálẹ̀ lè wá lè dé ọlọ́run lọ́dà àwọn ni wọ́n ṣe kí ni sábàbí tó fi wáyé ọwọ́ yìí làfà tó rí ọ wọ́n ṣe bí sẹ́kì yẹn o bó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ọkọ̀ tọ́jú ìyá ẹ̀ náà bàbá ẹ̀ ọ̀sẹ̀ àkàfà bọ́ọ̀ bá wáyé àhó nílí kankan kọ́ gé o èmi kí mo sì tó bẹ́ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ sáàfà wájú òbí lọ àfájú òbí lọ àfájú wájú afẹ́ ẹlẹ́sìn nínú ètò ayé àfádáwà fún yẹn kan ọlọ́run bá lè wá lè léèrè ọlọ́run ní bàbá rẹ̀ àtìyá rẹ̀ lálákọ̀ọ́kọ́ wà láàkẹ́rọ̀ bí náà ọ̀sẹ̀ wà a máa ṣe sàárà fún o wọ́n lè yàtá a máa ọ̀sẹ̀ wà kọ́ ọmọ òrukàn ẹ̀rí bí ṣe ń tó wọ́n lè masakin ọ̀sẹ̀ wàá kan àwọn aláìní tí wọ́n ń pé ẹbùnmi torí ọlọ́run wọ́n bú ní sọ̀bíìlì ọ̀sẹ̀ wàá kan àwọn tí wọ́n ń lọ ìrìn àjò tí wọ́n lówó tí wọ́n fi débi wọ́n lọ. ọ̀pàdé ẹnìkan ní bọ́sọ̀bù ó ní ọ̀dà kan ní àpò méjì ń lọ sí Ìlọrin ni ọ̀fẹ́ kó àpò méjì lé lọ́wọ́ báyìí ní fóònù yára ẹ bá dún gbogbo Ibrahim dákun bá mẹ́ra wàrà bọ̀ kí ló ṣe jàmáà ọ sọ fún ẹni tí ń rìn pé ẹ dákọ̀ ẹ mẹ́ta ẹ̀rìn síwájú ẹ̀rìn síwájú ìyá mi ní kí n ra wàrà wa ẹ má bínú ọlọ́run jẹ pàdé aláàánú tọ́ba ní nǹkan wà ní mi máa ní o tọ́ba ní mi ò fún tọ́ba wà ní mi máa kí lára wàrà. ọlọ́run bá lọ́sùn máa ń wà tààrà ó ní wà má tẹ̀fọ́ àlùmí xe ìlú ní gbogbo èyí tẹ́ bá ná fàyín náà láàbí àlìm ọlọ́run máa o ọlọ́run rí yín ìtọ́ náà kọ̀rọ̀ ọlọ́run rí ọ mọ́rò pọ́ ọlọ́run rí ọlọ́run rí ọ yóò sì san ọlẹ́sàn lérí ẹ̀ kọ́dà sàárà akọ̀rọ̀ gan ó dáa ju sàárà gbangba lọ wọ́n ní sọ́dọ̀ kọ́tù sírì tó ti sọ gádà bàrọ̀ ànábì ní sàárà àkọ́kọ́ yín máa ń gbé ìbínú ọlọ́run kúrò lérí yẹn ó faṣọ sínú ọ̀rá ọ̀jẹ́ nìkan kan mọ̀ pé ọ̀fẹ́ bùn lásọ ó sì mú lẹ́yìn lé ẹgbàsọ yìí ẹ máa wọ̀ ọ́ mo rí pé ẹ̀ lásọ tó nǹkan ọlọ́run kó bèèmí náà láṣìírí ọfọ àyàn tí yọ jẹ wọlé omúlọkọrọ nínú yàrá ọkà wọlé lọ́wọ́ tẹnìkan ọmọ wọn ni tọ́lọ́ bá fẹ́ bínú sí ọlọ́wọ́ sí ní bínú mọ́ sàárà ọkọrọ wọn pẹ̀lú nìkan ní Zainul Abidin Zainul Abidin nínú àwọn ọmọ ọmọ Ali radiyallahu anhu wọn ní tọ́ba ti di àfáàní ọwájú olówó tọ́ba ti di ọwọ́ ọ̀sán yóò ní kí wọ́n já alikama bíi fúláwà táwọn ń ta yẹn bí ráìsì yẹn wọ́n já síkọ̀rọ̀ nínú ilé tọ́ba wá di òru tí gbogbo alẹ́ bá sùn tán àfọwà sílẹ̀kùn yóò wá yọ yọ yóò wá sílẹ̀kùn yóò wá gbé alikama sẹ́yìn lágbo kan òru ago méjì òru yóò wá lọ ojú ọ̀nà opó yóò jálẹ̀ ojú ọ̀nà ọmọ òrukàn yóò jálẹ̀ ojú ọ̀nà tálíkà yóò jálẹ̀ àwọn tọ̀wọ́n kàn rí pé nígbà wọn rán jí lásùbà ẹnìkan ti gbé oúnjẹ sójú ọ̀nà àwọn fà tí wọ́n jẹ oúnjẹ lọ ni ìjọ tí àfà yìí kú nǹkan méjì ló ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n ń wẹ̀ lọ́wọ́ ní ẹni tí ń wẹ̀ bàbá yín wá ń sọ fún ọmọ bàbá yìí pé kí ló ṣe bàbá ní èjìká ń bí kí gbogbo ẹjọ́ náà sọ̀rọ̀ pé bí ẹ máa ń gbé ẹ̀rù sí ojoojúmọ́ ẹwà wọn alábàárù yẹn tó máa bọ́ra lẹ̀ kí ló dé tó ṣe bàbá ń bí ó ṣubú ni ó ní bàbá máa ń gbé oúnjẹ síbẹ̀ lóru ni àwọn kan rí pé àpò oúnjẹ wà nílé ìgbà tó fi dàárọ̀ àwọn onírin bẹ̀ mọ́ àwọn bí wọ́n ń gbé lọ ọwọ́ àtijọ́ kejì jọ́kẹta àwọn tọ̀hún sílẹ̀kùn wọn ò róúnjẹ àwọn ni wọ́n wá pariwo pé àmọ́ róúnjẹ lójú ọ̀dà róúnjẹ mọ́ o wọ́n wá sọ fún wọn pé sẹ́nu làbì dínà lókun sẹ́nu làbì dínà òní máa gbójẹ wá fún yín ikú rẹ̀ ní òjẹ́ róúnjẹ mọ́ o irú àwọn ìyẹn ibo ni wọ́n lọ sọ sójà máa wọ́n lọ ní àlìjẹ́ náà ẹ̀yọ́ màyá mi sàárà àkọ́kọ̀ ọ̀dà púpọ̀ bọ̀ tí wọ́n ní ẹ̀dá kan ta ní òfin alówó mọ́sálásí èyàn ò ní ìtumọ̀ pé kọ́ sá lọ ó lè fún wọn náà àmọ́ ó dá níyàn ṣe kí ni kọ̀dà àkẹ́sẹ̀ fọ́ọ̀mà ní èló ni kàrímù ti dá wọ́n fẹ́ yẹ̀ yá àwọn tí ò ní ní o alájà sákì èló ló ń dá owó tèmi ní lọ́wọ́ lọ́wọ́ mi ọlọ́run ló bùn ọ ọba tó bùn ọ ló gbà lọ́wọ́ àwọn káwọn máa náwó kárí ni owó ẹ wá wù mí èló lẹ́fún wa bẹ́ẹ̀ bá lè banu yàrá kò ní fún yín àfi tẹ́ bá ní ìyàwó abẹ́ ní ìkómọ abẹ́ ní nǹkan kan tẹ́lẹ̀ ṣe tọ́mọ̀ fún gbogbo àwọn yóò ní Allah akbar yàrá gba máìkì yóò ní sẹ́lí alánàbí ìlú kẹ́lì. afúnyín ní mílíọ̀n kan mílíọ̀n kan pé afúnyín àtàwọn awo tá a tún lè ṣe Allah akbar ọlọ́run ọlọ́pàá ṣe wá ní àtọ́ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa fọwọ́ ìdú àsádàkà ibi alọ́gọ́lá wá dé yẹn àǹfààní wo ni sàárà máa ń ṣe nínú ayé yẹn ẹ̀yìn yá wa ẹjẹ́ àwọn ọkọ yín ẹjẹ́ wọn máa ṣe sàárà o nítorí àwọn àǹfààní ta fẹ́ kà yín ẹ̀yìn ọkọ ẹ má di àwọn ìyàwó yín lọ́wọ́ ká máa ṣe sàárà o torí ta fẹ́ kà yín gbogbo ata jẹ́ àwọn ọmọ ká má di àwọn bàbá wa lọ́wọ́ ká bí sàrà rẹ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni orí rẹ̀ ó ṣe kí ni ló ṣe pọ̀ tó ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ni wa an tasaddaqu khairul lakum ọlọ́run bá ní tẹ̀ bá ń ṣe sàrà ẹ mà rí orí in kuntum ta'lamun tó bá jẹ́ pé mà àmì mà àyìnbá náà ni ló jẹ́ máa sáwọn ọlọ́run ni ẹ rí òbítíbitì orí iná pè lórí jama àkọ́kọ́ ní fọkànbalẹ̀ ọkàn rọ balẹ̀ kọ́dà látara sàárà tó ṣe nínú àwọn àǹfààní sàárà òun ni yóò tẹ́fẹ́ ògádà barahman wọ́n ní ní máa ká ìbínú ọlọ́run kúrò lérí yàn gbogbo níwájú ti ṣe sàárà inú ọlọ́run máa dùn sí nítorí pé wọ́n lè láhìlẹ̀ masalu làádá ọlọ́run lọ́la pẹ̀lú ètò ga jù ó ní àwọn adìẹ dábà tó ń sìn ẹnìkan sàwọn gbé àgbàdo dé àti ẹ̀wà àbí ọkà bàbà wọ́n bẹ̀rẹ̀ sí fún wọn àwọn adìẹ wọn fò sókè inú wọn ń dùn wọ́n tọ́lá ọlọ́run dá gbogbo wa sílẹ̀ ayé kọ̀fẹ́ kẹ́dàmú torí ọlá rẹ̀ tọ́fẹ́ tọ́fẹ́ ṣe lórí wa ló fi fún àwọn kan jẹ nìkan lọ ẹni tó ní ọkọ̀ dájọ́ ni tó ní lọ tí wọ́n tọ́ nílọ́wọ́ tó wọ́n fáwọn tí ò ní inú ọlọ́run máa dùn sí ọ pé àwọn ẹrú mi ò jẹ́ bí ọpa wọn àwọn ẹrú mi ò ní wọ́n sọ́fà inú ọlọ́run máa dùn sí ọ bínú bàbá aládìí ó sì máa dùn sí ẹni tí ń fàdí rẹ̀ ní oúnjẹ ẹlẹ́ẹ̀kejì ìsìnyá dẹ́tùlù máàlì owó rẹ̀ ọmọ pọ̀ sí ọlọ́run wa ma anfaqtum min shay'in fahuwa yukhlifuh ọlọ́run tẹ́ bá ti ná díẹ̀ èmi ọlọ́run sì fún yín ní lọ́pọ̀ tí ó da jù tẹ̀ ná lọ tó bá ti ná ẹyọ kan mẹ́wàá lọ́wọ́ fún ọ padà tó bá ti ná one thousand èlé lọ́mọ létí èlé lọ́mọ létí ten thousand kọ́ eleven thousand èyí mọ létí àbí wọ́n àwọn yìí tọ́ ná àti mẹ́wàá tọ́lọ̀ tó bá ti ná one million èlé lọ́mọ létí ẹ́ èlé lọ́mọ létí one forty ẹ́ eleven million ni ó yí àwọn yẹn kéré kéré. <laughs> ọlọ́ni máa ń já àbí hasanatin falahu ashiru amsaliha ọlọ́ni bẹ́ẹ̀ bá ti ṣe ọkàn èmi ò fún yín mẹ́wàá ó lè wá dé lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run lè bọ̀ fi pamọ́ sọ́jọ́ alẹ́ tọ́jẹ́ pé ọjọ́ alẹ́ yẹn léwu tẹ́lẹ̀ ebi lọ́wọ́ à ń bẹ̀ fún ọ ọlọ́run wà fowó yẹn síbẹ̀ àsìkò yẹn lọ́wọ́ àrí àmọ́ ní wọ́n máa ń sọ̀kalẹ̀ ní dojoojúmọ́ dojoojúmọ́ wọ́n sọ̀kalẹ̀ ọlọ́wọ́n ní kí wọ́n ṣàdúrà yẹ̀kúlọ àdóhùnmá ọlọ́kanú wọn àdúrà tí wọ́n máa sí ni pé aláhùnmá àti múnfikọ̀ khalafa gbogbo àwọn tí wọ́n ná lè ní ìwọ ọlọ́wọ́n bá wò mọ́sà ìjà ọ̀rọ̀ yìí tọ́pọ̀ jù tí wọ́n ná lọ fún wọn màláìkà ni wọ́n máa ṣàdúrà àdúrà tí màláìkà ń ṣe tálẹ́ ní ẹ̀sọ́ ọ̀sẹ̀ ní dàmí jíjẹ ọlọ́wọ́n tó gbà tálẹ́ ní kò ṣe ń sọ lójoojúmọ́ ni ó ọlọ́run gbogbo àwọn tí wọ́n nẹ́lẹ̀ ní tílẹ̀ fi sú yìí ọlọ́run bá ń bùkún wa ọlọ́run ni mo ti gbọ́ ní bùkún wa màláíkà ẹlẹ́ẹ̀kejì owó ni aláhùnmá ìwọ ọlọ́run lọ́wọ́ àti múmùsíkà tẹlẹfà gbogbo àwọn tí wọ́n háwọ́ lè ní tàlùbára déwájú wọn wọn ni alábá musa orísun bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìyá rẹ̀ pé bàǹfì kan ránṣẹ́ ó ní ẹjọ́ dìgbẹ̀yìn oṣù ìsìn bẹ̀rẹ̀ ọ̀rẹ́ àwọn ẹbí wọn wá bá wọn ní àṣírí fẹ́ tù bọ̀wọ́lá sírì òní ah, kò síṣẹ́ lọ́wọ́ òun ah, kápẹ́ bá wá ní ọ̀sẹ̀ tó lọ ní ẹ̀bá rí nǹkan gba ó sì wà lọ́wọ́ ẹ̀ màláìka wọn máa ṣe pèlè gbogbo ẹni tó diwọ́ tí ò náwó tó sa àwọn olójúmọ́ ipe tálàfà kọ́ máa bá akínà pé tálàfù jàmá òun náà ní pínpín nǹkan rẹ̀ ó máa bàjẹ́ máa bọ́kàn ẹ̀jẹ̀ lẹ́yìn náà dúkìá yóò máa ilé ó ilé lè kíláàkì torí pé yẹn mọ́tò lè dànù torí pé yẹn màláìkà a máa ṣépè lé gbogbo àwọn tí wọ́n máa ń ṣe kí ni gbogbo àwọn tí wọ́n bá yẹ ahun tí wọ́n ń ná owó ló fi jẹ́ pé ya rí pé ìwọ náà ṣe sàrà lójúmọ́ kọ́ mọ́ máa wà nínú àwọn tí màláìkà wọ́n máa ṣe èpèlé o tó bá ti ní àmọ́ tó bá ní tó bá ní ọlọ́run ní ṣe kí ni ọlọ́run ní bí ẹ tó bá ti ní àmọ́ tó bá ní gbìyànjú kó mú níwọ̀n bá ànábì ní sàdákà tá ń ṣe yẹn kò ní kówó yóò dínkù o ó ní kówó yóò lékún ni o mo ní ten naira lọ́wọ́ mo ná five naira ẹ wá lóhùn mi ò dín ó dín níbà wá ṣe wò ó àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ó ti lé owó ti pọ̀ sí lọ́dọ̀ ọlọ́run tásìkò bá ti tó yẹ́sọ̀ kalẹ̀ fún ọ tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn tó máa ń tọrẹ kó bá ti náwó díẹ̀ ọlọ́run sì sínú ńlá fún ọ ẹ̀yọ́ màá yá mi ẹ̀rí sàdákà tẹ̀jìlíbù mahabbatala wọ́n ní gbogbo ẹni tó fẹ́ kọ́lọ̀ wọn fẹ́ náà wọ́n ní kọ́ máa tọrẹ ọlọ́ni alẹ́dínà yóò fi kúnà fi sàrà ìwọ̀dọ̀rà ọlọ́ni gbogbo àwọn tí wọ́n máa náwó nígbà tí owó pọ̀ lọ́wọ́ wọn ẹ̀yọ́ màyá mi àárín yẹn lágbára díẹ̀ o ọlọ́ni gbàgbé owó ń bẹ wọ́n máa yá lù yín wọ́n máa yá lù yín ọmọ ìyá kí lọ fẹ́ ọyá pèmí pèmí lọ́la ọyá sódà ká nàmbà ẹ ọyá wá gbé mọ́tò yìí ọyá wọ́n dọ̀rọ̀ nígbà tí òwá sí lọ́wọ́ wọn tó tọ́jẹ́ kó ń gan fúnra rẹ̀ ń gánwó lẹ́ni kò síṣẹ́ kò sówó lẹ̀ ó tó wá mú nínú kínkín ní tọ́wà lọ́dọ̀ rẹ̀ tí ò tí ì tóun náà ọlọ́wọ́ bá ní ó tó wá fún yàn nígbà tó pọ̀ iná nígbà tó kéré ìtún rọ́jú náà ìgbà tó pọ̀ yẹn èèyàn dùn dáadáa o ọmọ gbà yìí inú rọ́mọ ọmọ fáwọn yàn ọyá ẹ máa mú ẹ máa gbé ọyá máa yá gbàgbàgbà <laughs> àmọ́ wọ́n dọ̀rọ̀ à ń kọ́ tí ò sí kankan lọ́wọ́ tiẹ̀ náà àfi tíntín yẹn ọlọ́run bá ní wọ́n wà rọ́jú mú tíntín inú tíntín yẹn náà wọ́n rọ́jú mú lẹ́kàtí mi lẹ́kọ́ yíká nínú ìròyìn wọn ni pé wọ́n a máa gbé bínú mi wàlá áfin ánì náà tí wọ́n máa sàmójú kò fáwọn èèyàn gbogbo wàtí máa wù nìyẹn o wàláhù yuhibbul muhsinin ọlọ́run bá ní mo fẹ́ràn wọn o àwọn olólùwọ́n lóun fẹ́ràn jẹun àwọn tí wọ́n ná nígbà tọ́pọ̀ àtìgbà tí kò sí kátó mọ̀ ní ọlọ́rẹ̀ ó dìgbà tí ọ̀ bá ná nígbà tọ́pọ̀ àtìgbà tí ò sí kíni nígbà tí ò tó nǹkan àṣẹ́rẹ́ká yẹ́sù lọ́wọ́ bí ha almarin wọ́n ní ààrẹ ọlọ́jọ́ pípẹ́ ẹni tó bá rẹ̀ ẹni tó bá rẹ̀ wọ́n ní ẹni kọ́ máa ṣe sàárà púpọ̀ àdìsí kan wà sanawó albani baba albani ní àdìsí asan ni wọ́n ní dáwù mọ̀rọ̀dọ́kùn bí sọ́dàkà wọ́n là nábì ní ẹ máa wo àìsàn ara aláìsàn yín pẹ̀lú kẹ́ máa ṣe sàárà gbogbo ẹni tó bá ti rẹ̀ kọ́ máa ṣe sàárà ọ̀hún gbogbo ẹni tó bá ti rẹ̀ ẹ máa ṣe sàrà o fẹ́ẹ́rẹ́ ni tí wọ́n fún sàrà ọ̀rẹ́ rìn tó bá ti rẹ́rìn ẹni tí wọ́n torí ẹ̀sìn sàrà náà padà rẹ́rìn bọ́lọ̀ ṣe máa ń tó omi yẹ kò sí ìka téèyàn fi sàrà gbà ẹ gbọ́ sàrà kò sí téèyàn fi gbà lọ́dọ̀ ọlọ́run bọ́ọ̀ bá máa kéwú máa ṣe sàrà bọ́ọ̀ bá máa wé máa ṣe sàrà bí tẹ́ bá ń bọ́ lọ́wọ́ rẹ̀ máa ṣe sàrà tẹ́ bá tó tó ṣẹ́fọ́ máa ṣe sàrà tẹ́ bá ṣe sàrà ọ̀dà náà nù sọ́hun kọ́ńtà ọkọ̀kọ́ yọ tàwọn tálíkà fún wọn náà kò tó bẹ̀rẹ̀ fẹ́ ìgbẹ́ ẹ pé afọ́jú yẹn wá ẹ fún five thousand bàbá àrọ̀ yẹn ẹ fún ten thousand yóò wá wá ìgbé ẹgbẹ̀rún mẹ́wàá yóò ní àṣírí tẹ̀ ní òsì nìkì àṣírí òní tú ọlọ́run ní kọ́ máa rí bẹ́ẹ̀ sàrà kò sí lẹ́yìn olómi gbà wájú ọlọ́run wọ́n ní túbọ̀ bí ha arákùnrin kan bẹ́ẹ̀ wọ́n ní ó ní àrùn jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer wọ́n ti wá tọ́jú ẹ̀ nílùú ẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ àrùn yẹn lọ. dókítà rẹ̀ wá sọ fún pé yóò lákẹ́ lọ́lú ìbò wọ́n yà àwọn ìbò àwọn tó ní tí wọ́n lè lò fún yín. arákùnrin yìí ọwọ́ lòun fẹ́ lò lè dágbére fún ọ̀rẹ́ ẹ̀hún wípé òun lọ lọ́lẹ̀ iṣẹ́ ọpẹ́rẹ́sà o àrùn jẹjẹrẹ yìí ń dà wọn láàmú o ń nì láwọ ẹ̀bà mójútó àwọn ọmọ ẹ̀bà mójútó àwọn dúkìá ẹ̀fún kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin àbóbìnrin ni ọ̀tẹ̀lẹ̀ nígbà ọ̀dágbére fẹ́rẹ̀ rẹ̀ tán wọ́n wá ń bọ̀ wọ́n wá gbà ní ọjà wọ́n wá kọjá lọ́dà bàbá alápàtà kan tí ń gé ẹran ń gé ẹran ń gé ẹran wọ́n wá rí arábìnrin kan tí ń sa eegun ẹran tó bá ti ta sílẹ̀ ń sa sínú ọ̀rá bàbá olóhùn yẹn wá kọjá lọ́wọ́ sọ fẹ́mi pé ìyá yẹn ń sa egungun ni ó ní bẹ́ẹ̀ ni ó ní sa egungun yẹn wá pé tí mo fẹ́ sọ àwọn olóyìn sọ gbálẹ̀ bíi ọlọ́wọ́ gbálẹ̀ ó lé egungun yẹn lòun ó sà tóun àtàwọn ọmọ àwọn táwọn òbí jẹun ó pé lòun ọmọ òrukàn lọ́wọ́ nílé egungun lòun sà bàbá ẹ̀dẹ̀ náà ò sì ní kó wọn sà torí pé bọ́wọ̀ sá tẹ́lẹ̀ náà àwọn ẹran ẹ fún ní ẹran tó tó sè nínú ilé tá a lè jẹ níjọ́ mẹ́ta ẹ máa fún níjọ́ kẹta jọ́ kẹta jọ́ kẹta fún sùn mẹ́fà ó sì kúrò rẹ̀ kalẹ̀ ọwọ́ ní ìyá òun náà gbowó láì ó lè ra sílé oúnjẹ tó tó jẹ lóṣù mẹ́fà ọwọ́ ń lọ ọwọ́ débi mọ́tò ní pàkì mọ́tò arákùnrin yẹn wọlé ó ń drive ọmọ rẹ̀ dìkú lẹ́yìn arákùnrin yẹn ní inú òun ṣe gbòrò gbòrò gbòrò gbòrò gbòrò gbòrò àti bí n ṣe gbòrò gbòrò yẹn àti káńsà lọ nìyẹn àti jẹjẹrẹ lọ nìyẹn jẹmọ ó ní gbòrò ó dàbí pé gbàtọ́ òfin délé ara àwọn tí máa ń gbóná gbóná mọ́ tí wọ́n sọ fún ọmọ yìí pé òun fẹ́ sùn nígbà tí ó jí báyìí gbogbo onira tí ń bẹ lára rẹ̀ kò ní nǹkan kan mọ́ ó ní kí ló ń ṣẹlẹ̀ ọmọ yẹn ni wọ́n rán bàbá rẹ̀ létí ìpè ọ ó ní ọ̀rọ̀ yín yà wọ́n lẹ́nu o mírèkù láyé lẹ́yọ àwọn alọ́dọ̀ dọ́kítọ̀ ó ní ara wọn ògbóná mọ́ òun wá fẹ́ ṣe tẹ́sì dọ́kítọ̀ wá ṣe tẹ́sì rẹ̀ wọ́n wá gbére sọ́ọ̀dì jáde dọ́kítọ̀ ní oògùn olólò kódà fún oògùn náà kó fóun òun mọ̀ fáwọn èèyàn ó lóun lo oògùn kankan oògùn tẹ́ni kóun máa lò náà lòun lò alẹ́ oògùn olólò láàárọ̀ yìí ó lóun lo oògùn ọmọ rẹ̀ wá ń sọ fún dọ́kítọ̀ pé bàbá lóògùn oògùn tó lọ́dà ní sàárà tó pé aláàrẹ ilé pípẹ́ mọ́sí sàárá o fẹ́lú o ẹgbọ́ nìyẹn o ipẹ́ fún yọ kan bọ́yọ̀ wọn ni wọ́n ti ṣe ẹfún ìyá ti sàlẹ̀ odò kan lè mójú kó lárẹ̀ ọ̀n tọ̀kan ìyá kan náà ń dákàrà jẹ́jẹ́ rẹ̀ yájẹ́ fàárẹ̀ ṣèyàn ọlọ́run sì mú kú o fàyídà àmọ̀dé tó fàwọ́ yẹ̀sùfíìnì adébí ibrahim ó ní tọ́ba ti rẹ̀ mí ọlọ́run ní máa fún mi lálàáfíà gbogbo ẹni wá ṣe rẹ̀ náà ọlọ́run ní máa fún wa lálàáfíà sàárà yìí tọ́ba tẹ̀sùn mú láàmà ṣèkìlì ìlàmà ṣe lẹ́yìn náà sọ́dọ̀kà ti tàdúgbò ìbàdà à àwọn afáwa wọn ni túmọ̀ ha bí agbóná wọn ni bó ṣe òkè ẹsẹ̀ yẹn pọ̀ tó láwọn ẹsẹ̀ kéékèèké kàbáyì yìí téèyàn tú bá téèyàn mọ́nà wọn ni tí sàárà pọ̀ ọlọ́run parẹ́ àsọ́dọ̀kà tó ti fi àlùkàtẹ́ ata kámà tó ti fi olùmáwùn nàrọ̀ anábìrin sàárà àmà pàṣẹ bí omi ṣe máa ń paná tọ́ba ti ṣe sàrà ẹjá wò àwọn èèyàn tó ṣẹ̀ ládùúgbò tọ́wà ń bò ní nǹkan kí ló ṣẹlẹ̀ àwọn ni ó ti bùn wá jẹ́ ń bẹ̀ o ẹ gbàgbé yẹn o <laughs> bó ṣe rí lórí ilẹ̀ yẹn bó ṣe rí sọ́mọ̀ náà nìyẹn wọ́n ní tọ́ba ti ń tọrẹ ọlọ́run sì máa pàṣẹ rẹ àṣọ́dà ká ti tẹ̀lé gbòlùbàlà wọ́n láwọn àdáwò ti ń bọ̀ accident ni oye ikú ògìgì ni wàhálà ńlá kan ní jábọ̀ ni àdáwò ni o àárẹ̀ ni o ilé ń jó olè ń jà ni o tí máa ń bọ̀ wá tọ́ba ṣe sàrà ọlọ́run ṣe nìkan yìí kú òun lè rẹ̀ sọ̀nà àwọn olùmọ̀ọ́rù fi tẹ́kùn mọ̀sọ́rẹ̀ àṣù ànábì nílẹ̀ bá ti ṣe sàrà ọlọ́run máa fi sàrà yẹn yóò máa fi sọ yín níbi àwọn aburú tí ó fẹ́ jálù yín ilé tí ìbá ṣe sàrà wọ́n máa rán wàhálà ń bẹ̀ ni o kí ilé ìbá ti ń dàrú mọ́ ṣe sàrà o bí ìyàwó lè bá fi sàrà mọ́ nílá o bọ́kọ̀ lè bá fi sàrà mọ́ sọ fún pé yọ̀ọ̀ta yọ̀ọ̀ta o sẹ́rí àyèsí sàárà kan ní mọ́jọ́ tán ẹ̀yọ́ máa yára mi àfọ́dàkà tẹ́lẹ̀ lè ṣìjá àbẹ̀tẹ̀ dùá wọ́n ní gbogbo àdúrà tó bá ṣe pátá máa ṣe máa ṣe léyìí ẹ̀sà àdúrà kẹ́lìmù tọ̀jíìbò àdúrà ti lòkì wọ̀n ní àmàlù sọ́ọ́lẹ́hù yẹ̀rìfà òhù ìyẹ́ tí ó fi fò òun náà ní sẹ́rí wọ́n nínú àwọn sẹ́rí àwọn náà àṣẹ́dàkà ọmọ sí sàárà ẹnu pé mo fẹ́ ka yàsí mo gbọ́dọ̀ pẹ́ràn kò sí mo gbọ́dọ̀ ń bẹ́ẹ̀ kò sí ẹran kan tó bá dùn àwa kò sí àdúrà kan tó bẹ̀rẹ̀ wa àdúrà wa lọ́tọ̀ sàrà wa lọ́tọ̀ tá a bá ń so mọ̀ yẹn yóò máa jẹ́ ìnira fáwọn tó fẹ́ sàdúrà pé ìyìn tí òróró ẹran náà jẹ́ kí n lè sàdúrà yẹn yóò máa bọ́ sí ìnira yóò máa bọ́ sí bídé àdádálẹ̀ lẹ́yìn ànábì àbẹ́wò kan ronú pé mo fẹ́ pa màálù lé ni mo fẹ́ fáwọn èèyàn ẹ̀sìn ọ̀tako ní wọ́n ṣe ń jẹ́ tí ni wọ́n ń dùn nínú ìjọ náà ṣe kí ni ìjọ náà máa dùn lẹ́yìn náà ìpèsè oríta mẹ́ta kì í ṣe sàrà o àwọn àfáwà nílẹ̀ yorùbá tọ́rọ òtí yìí tí wọ́n ṣe bọ́ wọ́n á máa pe kùrìbán wọ́n á máa pe ìpèsè níta mẹ́ta ní sàrà ipe alájà ibi ọ̀rọ̀ yín dé yìí àdúrà àmọ́ o sàrà lẹ́sẹ̀ o alájà wa ní irú sàrà o à sàrà àwọn àgbà ni ibo làwọn àgbà náà wà òun náà mọ́bẹ̀ ibo wọ́n ń gbé ibo nílé wọn kí ni àdírẹ́sì wọn kọ̀ mọ́ lọ́kàn mọ́ yóò wá ní sàárà àwọn àgbà wọ́n wá kó ìfun ajá àbí ìfun ẹran ẹ̀kọ́ àti epo pupa ẹni táwọn àgbà ń jẹ wọ́n jẹ jẹkújẹ àgbà kí ó sì jẹ ajá ní oṣù kínní ajá ní ó jẹ yóò wá ló gbé kalẹ̀ yìí tó gbé kalẹ̀ yẹn ó ti gbà pé àwọn kan bẹ tó gbé fún ó ti gbà pé wọ́n lè ṣe nǹkan kan kéde ìsọ́lọ́ ló gbé fún nígbà tí ẹ ti sọ lọ́wọ́ bá yẹn ó ti lẹ́lẹ́bọ̀ torí yìí tó ń wá yẹn tó fi gbé lọ oríta mẹ́ta yẹn kíní kan lọ́wọ́ àbùkátà kan lọ́kàn gbangba nínú ayé ẹ̀ ọlọ́run lẹ́yìn kò pè lóru oní ya rahman ya rahim kò sàdúrà kò pè ọlọ́run sọ́dákọ̀ wọn máa pè ní bóyá wọn pè ìpèsè àwọn àgbà kùrìbán hmm. kò sí tíjẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn wa àwọn ẹlẹ́bọ̀ ni wọ́n máa ń ṣe mùsùlùmí gbọ́dọ̀ débẹ̀ wọ́n ń ṣe nítorí kí bùkátà àwọn kò lè bá bí akádò àwọn kò lè bá ṣe kíni kò lè bá gbà ìrọ̀ ó ṣe sàrà nọ́mà lẹ́yìn náà àwọn èèyàn fẹ́ràn rẹ̀ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ tó sàrà olówó ọ̀ndáwó náà ọ̀rọ̀ mọ́tò ọkọ́lé ọ̀ndáwóná ọ̀ndánajẹ ọ̀ndẹ́jajẹ ọ̀ndásọ́wọ̀ gbogbo àwọn tó wà ní kàràkàrà rẹ̀ òògùn wọn bẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀ ọlọ́gbọ̀n fẹ́ràn rẹ̀ lójú ọmọ síbẹ̀ bọ́lọ̀ bá fẹ́ràn rẹ̀ ni wọ́n ní ó fáwọn èèyàn díẹ̀díẹ̀ nínú tọ́lọ́ sí kíni nínú tọ́lọ́ ọba aláà fún ọ àsọdọ́kà wọ́n ní ní máa ń jẹ́ kí sàárè àsọdọ́kà wọ́n ní ọlọ́wọ́ ọba aláà ìmọ̀ fi ń sàánú yàn nínú sàárè anabi ni inna sadaqata la tutfi'u an ahliha an-nar fi al-qubur aw kama qala sallallahu alaihi wasallam anabi ni gbogbo àwọn tó bá wà ní sàárè tẹ́ bá tọrẹ fún wọn ẹ tọrẹ fún àwọn ẹ fáwọn tálíkà ní sàárà nítorí wọn ọlọ́wọ́n bá aláwọ̀ sì ká ìbínú rẹ̀ kó lórí wọn iná ti ń jó wọn nínú sàárè yẹ yóò sì stop ọkàn náà ti bàbá rẹ̀ bàbá wọn ti kú àsìkò tó kú tán mọ́ wá lọ́la mọ́ lọ́la yìí bàbá ti lọ ọba ìmáhùn ọdún ẹ̀ta ọ̀sán yìí mo bùn yín ládàá tó wà ń bẹ mo fẹ́ kọ́ máa bá bàbá mi nínú sàárè bàbá rẹ wà ànábì ní bẹ nínú gbónára ná yóò sì máa tutù wẹ́ yóò máa tutù wẹ́ ẹni tí ń sèyàn yóò dáa fún abẹ́ òní dáa fún ìyá rẹ ń sẹ́ ó ti sàárà nípa ẹ̀ lóde gbé bọ́ọ̀ tọba lówó lọ́wọ́ gbé kànga sáàrin ìlú ló yá ẹ bí àrẹ bá ń bẹ nínú sàárè àrọ́ máa tù ú àrọ́ máa tù ú tó bá láwọn àṣìṣe díẹ̀ díẹ̀ tó bá jẹ́ ní eré bá ní yóò máa wà ní ìdẹ́ra àwọn máa lékún yóò máa lékún yóò máa lékún lára rẹ̀ ọwọ́ mú òfin sòkú òun sòkú òun pa màálù ọwọ́ àwọsọ òun jó okó sóònù sọ́rùn bí tajá sí ní tó ń ṣe yìí ṣé ìyá rẹ̀ ó sàǹfààní nínú yẹn ọwọ́ ló ń ṣe sàrà ọwọ́ àdọ́wọ́ alẹ́ màálù tọ́lọ́pàá náà gbogbo owó lọ gbà padà lálẹ́ ẹ̀yẹ̀ wọ́n ṣe bísíǹsì yẹn náà sẹ́ńpọ́ àti sọ̀rọ̀ sàárà láàrọ̀ pé nígbàtà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a ní sàárà tó takọ́rù bá ilẹ̀ làó nítorí ọlọ́run ni òun ní ṣe torí tọ́hún wà kankan ó ní sàárà tán oníwọ̀n dáwò ìyá rẹ̀ tó kú fún ṣé sàárà nìyẹn àwọn yẹn jẹun táwọn bẹ̀rẹ̀ ọ̀nà nọ́gbà ipe ọ̀nà bó nẹ́gbà ó ni ó sì káwó lálẹ́ owó ṣe nílé màlúù mẹ́ta màlúù kan irú sàárà yẹn ò lè wúlò fún ọ̀fà àtìyẹ sàárà tó bá ti jọba súnnà mu sáàdù ó lè bá nábì ó ní ìyá mi kú ó ní àtàsọ́dàkọ̀ àníhà alìtẹ̀sùlù àsọ́dàkọ̀ ṣé sàárà ó bá ti bá ṣe ànábì ní sàárà ó bá ó ní fàájì sọ́dàkọ̀ tà afdol sàárà ó ní mo wá lè ṣe fún ìyá mi ànábì ní sakil máa ànábì ní lọ lè kànga fún ìyá rẹ̀ gbogbo àti máa mú mi nínú kànga yẹn aláwòsì máa dẹ̀ ìyá rẹ̀ ẹ̀wọ̀n tá ànábì ní a ṣe ẹ̀wọ̀n tá wa ń ṣe kátó wá pẹ̀lú àtiwá ń lùlù àtiwá ń jójú ẹ̀sìn ìyá rẹ̀ kú òǹjó síjọ́ lọ́kàn sásọ tuntun lọ́kàn gbogbo àwọn ìyẹn kì í ṣe sàárà o à ń ṣe tiwa ni o sàárà ó mú un tọba ní lágbára ó lè fi tọrẹ lóko bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọ̀tán kò láǹpẹ̀rò kọ́dà kò yẹ ṣe tó láti káwọn èèyàn mọ̀ ipò ọlọgbẹ́ bọ́ wo yẹn ó nìkan kọ pé tó ẹrú ọlọ́run wọ́n sì mà tí ó ìpè lóko bàbá rẹ pẹ́jẹ́ ní kan mà kówó lè jìnnà lọ́wọ́ ní kọ́kọ́ síbẹ̀ tálọ́kọ́ ọ̀ní ẹ̀rọ ọlọ́run sàrà wọn lọ dáa débi pé bọ́bá dojú àlè kìyàmà wọn ní ọlọ́run ọba àlá tẹ́yìn bá fẹ́ jáde láyé ọlọ́run ọba àlá ni wọ́n lẹ́bí yóò fi kúnnà mú wa lọ́n bí lé wọn nàá rẹ̀ àwọn táǹsì sàrà lọ́sàn lóru síra wà láníyá wọn mọ̀ sí ń kọ̀rọ̀ yọ́ra mú kí ẹ̀rọ báyìí ẹni mayé tó wà lọ́wọ́ yóò fi lẹ́lẹ̀ kí tí yọ́nà báyìí sọ́nsọ́ gẹ́lẹ́ bá àmọ́yé tí hí ẹ̀hẹ̀ tó ná yọ́ra fi síbẹ̀ àmọ́ ọ̀nà àlàníyà náà ni ọ̀nà ní gbangba náà ni ọlọ́run ní àwọn kan mọ̀ náà bẹ́ẹ̀ fọ́lá wọn ajúrò fún ìdàrò bí i ẹ̀sán ńlá ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá fún wọn o èyí tó ga jù nínú ládàá sàrà ni kùn sàrà kan tó nígbà ládàá lọ́run ọlọ́run ní wọlá kọfún àléhìm a ní àkà ìpayà àkàkù fún wọn tí wọ́n bá kú tí wọ́n bá ń lọ́run ipe ẹ̀ máa bẹ̀rù owó sàrà nìyí àdìjẹ́nà lẹ́wọ́ ni ẹ̀yẹ́ wọ́n lẹ́hùn yahzanun lẹ́yìn náà à níbà wọn jẹ́ pẹ̀lú ọmọ tán fẹ́ fílẹ̀ sẹ́yìn àti bọ̀tán ń sàárà máa ń da ìgbẹ̀yìn ń sàárà máa ń da torí ọlọ́run ọba àlá yóò di padà fáwọn ọmọ ẹ̀ yóò rán àwọn èèyàn lọlé fún àwọn ọmọ rẹ̀ ní nǹkan ọmọ rẹ̀ onídààmú òní sọ́fà tọ́ba wa di torí ọlọ́run gbéra dìde ọlọ́run wa ní gbogbo ẹ̀yìn tẹ́jọ́ ń sàárà ní òdòkólùmí bá mi sọ̀dà kan àdìjẹ́nà lọ́fẹ̀ẹ́ yìí wọ́n kọ sọ́dákọ̀ sí ojú ọ̀nà nínú àwọn ojú ọ̀nà tá à ń gbọ́ wà lìjánà àwọn sọ́dákọ̀ nìkan ní ọ̀wọ́ bẹ̀ ní ọgbà bẹ̀ wọlé wọ́n ti gbà bẹ̀ wọlé yẹn ibi tọ́lọ́ ń kó wọn lọ yàtọ̀ sí ibi tọ́lọ́ ń wọn lọ ọ̀dọ́jà àwọn tó ń kírun lásán báàbù sọ́dákọ̀ ni wọ́n gbà wọlé ọlọ́run wa lọ lè dá wọn lọ́lá nínú àlìjánà kọ́lọ́ mọ́sà ìfà wọn náà sínú wọn níparí ọ̀rọ̀ mi náà ni pé dọ̀wábù tó sọ́dákọ̀ ogun àtàbọ̀ sí sàárà alákọ̀ọ́kọ́ ká jẹ́ mùsùlùmí òdodo ká má jẹ́ ẹlẹ́bọ kí wàhálà rẹ̀ kọ́ mọ́ bá ṣe kíní kọ́ mọ́ bá ṣòfò torí sàárà ò ní bọ́ ọdọ́run tó bá kú lẹ́lẹ́bọ̀ wọ́n bá wọn sí ọdún àjọbọ wọ́n bá wọn sí òsà àdábọ àjọbọ ni èyí tá àwọn ń bọ nílùú tá gbogbo àwọn máa ń péjọ síbẹ̀ táwọn yẹn máa ń wá láti lókè láti lọrin láti kó àdábọ ni oògùn tá gbé sínú yàrá wa tá gbà pé ó lè fún wa lówó ó lè sọ wa tó o bá ti ṣe kankan nínú méjèèjì sàárà rẹ ọlá kọlẹ̀ àmọ́ tó o bá ti ń ṣẹbọ wọn ní kọlẹ̀ fún lẹ́yìn àṣírà kìtàlẹ̀ yà àbọ̀tán náà amọ́lòk àlẹ́bẹ̀rẹ̀ tó bá mú ẹbọ mọ́ṣẹ́ rẹ ẹbọ wọn pàṣẹ rẹ kò ní yóò wúlò kò ní lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká ní ikhlas ká máa ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ká máa ṣe èrègún lérí sàárà láti mú tìlù sadaqatikum bil man ó ṣe sàárà ọwájú kó tì í bí wọ́n ṣe ní mọ́tò tẹ́kọ́lẹ̀ yóò èmi mọ́ra sọ́run yẹ yóò ó ní yẹ mọ́ra lọ́nà àjọmọ́ ó ní yẹ mọ́ra àti ìjáàbù tó lò ní e, èmi mọ́ra fún gbogbo yẹn tó wá mọ̀ pé wọ́n lọ sí sàárà yẹn látara bẹ́ẹ̀ àwọn alfáà ní irú sàárà yẹn kí sàárà tó dáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àlùbẹ́dà ah, àti sàdákà àwọn sàárà kan bẹ ìyẹn pọ̀ lẹ́yìn yorùbá tá a máa ń ṣe mo ti sọ̀kan lẹ́ẹ̀kan òun náà ni kùrùbán kàmá láà ń ṣe sàárà ká máa bẹ́ ẹbọ ṣe ìta mẹ́ta mùsùlùmí ìṣerú ẹ̀ lẹ́yìn náà ká máa fá àgbàdo àti ọkà bàbà sójú títì ká máa dayọ̀ sójú títì àwọn sẹ̀lẹ̀ ní máa ń ṣe tọ́lámọ̀ pé gan kọ́ ya ọkà àbàbà ló fẹ́ fi sàárà aṣọ ń bẹ̀rẹ̀ pé tẹ́ bá ti wúlò fún yàn làwọn máa fi ń ṣe sàárà ọlọ́lẹ̀ ó sì ó sì kó ọkà bàbà síwájú wọn ó fún wọn ní àgbàdo wọn mọ jẹ sàrà ló ṣe yẹn àmọ́ kọ́ ọmọ wájà sójú títì ọlọ́kadà ń tẹ̀ àwọn náà ń tẹ̀ mọ́lẹ̀ kò wúlò fádìẹ kò wúlò fẹ́yàn àwọn ẹlẹ́bọn ní mọ̀ ń ṣe irú sàrà yẹn ọ̀dà àwọn sàrà kan bẹ̀ tí wọ́n mọ̀ sọ fún wa yìí pé ẹnì pàdé rẹ yóò ní morí ọ morí náà sí alájà alájì morí náà sí wọn pẹ̀lú láwà ní ìgbé morí náà sí yín ọ sọ fún pé wọn èrí náà sí mùsùlùmí wọn èrí náà sí mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì wọn máa ṣe ń tẹ́lẹ̀ àwọn nísìnyí àwọn mùsùlùmí ọ̀gá náà ti ń ṣe tẹ́lẹ̀ kan wá ti dá wọn sàárà ó gbọdọ̀ sí torí pé ọ sọ fún yín pé ta lọ́rùn ó sí mi sọ́lọ̀ lọ́rùn ni àbí jìbìrì lò <laughs> yẹ́wà ní ẹ̀mí lọ fún un ẹ̀mí rẹ̀ náà ni kó mọ̀ tiẹ̀ lọ bí tọ́wọ́ tó ni tọ́ọ̀ ni ẹ̀mí òun tó sì ní sàrà yọsí ọ yìí ní tí sọ fún ọ̀dà ni pé wàhálà ń bọ̀ ní tí sọ fún nìyẹn náà ní pé wàhálà ń bọ̀ o bá ní ọ̀rọ̀ rẹ ni pé sàrà yọsí ọ ní ẹ̀dá kan fìyẹn lẹ̀ tó bẹ́ẹ̀ ló bá wá ń billahi mina shaitanir rajim lẹ́yìn náà kan máa fún yàn lófin yí pé sàrà àtọ́fẹ́ sí lágbájá lọ gbọ́dọ̀ fún àsìkò báyìí ló sì gbọ́dọ̀ fún kò sínú bìláìlì ọ̀nàhàr lọ́sàn àtòrú kò sásìkò táyì sí sàrà àmọ́ sẹ́ni kan bá ti ní òru lọ́gbọ́dọ̀ ṣe ọ̀sán lọ́gbọ́dọ̀ ṣe hmm? ìjọ ojú wọn lọ́gbọ́dọ̀ ṣe ọ̀gbọ́dọ̀ dáhùn torí tí sọ yẹn ọ̀fẹ́ dá wa lálẹ́ bọ́ọ̀ bá wá rówó oúnjẹ yẹn sì inú ọmọ ọba jẹ pé ah ọ̀dẹ́mu ti dé mo wá owó tí ń jọ jímọ̀ ìrí o wọ́n ní jímọ̀ ní o wọ́n ní jímọ̀ ní o wọ́n lẹ́sìn ibi ní o àwọn ẹlòmíràn sọ pé kò mú ẹsẹ̀ wájú màlúù kọ́ wá lọ lè fún afọ́jú tó tún wá járọ ìyẹn wà lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń gbà àwọn èèyàn bọ́bá wá dágége ní ibi táwọn afọ́jú wà yóò wá wo ìtọ́fọ́jú nu wọn ṣé wọ́n fọ́ pátápátá ni àbí wọ́n fọ́ díẹ̀ díẹ̀ tó bá kọ̀ǹfàmù tójú fífọ́ tán yóò tẹ̀ wá gbẹ̀yìn lọ yóò mọ̀ wá wo ẹ̀yìn ọbọ̀dá yìí kí wà ń bẹ̀ nítakùn irú ẹ̀sìn wo là ń ṣe yẹn jẹun wọ́n fẹ́ ṣe sàrà àwọn ní ọlẹ́ wọn one thousand wọ́n ní five hundred wọ́n ní two hundred gbogbo owó tá a ná Nàìjíríà ọ̀wọ́ náà tàlọ́rọ̀ ní ẹ ṣe sàárà pẹ̀lú tó bá ní lásìkò tó wọ́ kó ṣe fẹ́ni tó wọ́ eléyìí ní jẹ́ sàárà ti ẹ̀sìn wa ẹ̀yìn mọ̀ yá mi nínú ẹ̀sìn wa sàárà ọlọ́dún wa ń tọ́ṣẹ́ dẹ̀kú khairul lakum ọlọ́dún tẹ́ bá ti sàárà ẹ̀rù rẹ̀ ń bẹ́ o àwọn táwọn ti sàárà fún ọlọ́wọ́n bá ti sàlàyé rẹ̀ ìran sàárà tá ṣe àti à ń mú sàárà yẹn nínú owó tá a làágùn kọ́mọ̀jẹ́ owó olówó wọ́n yà ló lè gbé owó ọwọ́ ti sàárà nú ẹ̀ ẹni tó lówó ló ní sàárà yẹn sọmọ pé ó kílẹ̀ kọ̀dàrú ó gbówó ẹnìkan sẹ́ ọwọ́ fi ti sàárà ọwọ́ fi ti sàárà sí wọ́n ló lówó ẹ̀hìn wọ́n kò lówó débìlẹ́tì ẹni tó lówó yẹn ló ní sàárà yẹn sàárà tí máa ń gbà òun náà ní sàárà téèyàn bá ṣe láti ibi iṣẹ́ òógùn yàn òun sì rí pé tọ́ba ọ̀rọ̀ yóò máa rọrùn ọmọ wò pé akínlọ ah, wá ń ṣe báyìí wọn náà ọmọ òbí ni wá ń ṣe báyìí ẹ̀dá kò sẹ́wọ̀ èló ni wọ́n ń pa báyìí àlùbáríkà wọnú sẹ́mi ẹ̀yọ́ wọnú iṣẹ́ rẹ lẹ́yìn náà àwọn yóò fẹ́ràn rẹ ọ̀kan náà àwọn olówó lẹ́kọ̀ọ́ kọ́lá máa sàlékún owó rẹ̀ ìmọ̀ ń tọrẹ gan irú àwọn bí wọ́n ní á ah, ah, owó rẹ̀ wá pọ̀ ó ní gbogbo bísíǹsì lòun ṣe tóun sì ni pé èrè wà ń bẹ̀ wà á rí bísíǹsì tó tó sàrà kọ́ńkàn jí lójúmọ́ kóun ò pé òun òṣìṣẹ́ nǹkan lé ní sàrà lòun fẹ́ máa ṣe ó ní òun rí pé sàárà yẹn òun pè gan ipe èrè tó máa rí mbẹ èrè tábúwa ni business tí òun rí pé wà profitable jù ó náà ní sàárà ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ aya wọn o àdéhùn ọmọ bá láwọn o ee wàá máa máa bakhila wastagna wa kadhaba bil husna fasanuyassiruhu lil usra ọlọ́ni gbogbo ẹni tó bá yahun ọlọ́ni ọ̀rọ̀ rẹ̀ ájì ó lé ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ọlọ́mọjọ́ ọ̀rọ̀ nira o kò ṣe wá ní atọ́ rẹ kọ́lọ́n bá aláàkọ́mọ̀ sí wọn tálíkà kó fún alálẹ́sẹ̀ kìtà àmọ́ fífi sàrà kọ́lọ́n wá gba lẹ́sẹ̀ fún wa ètò wọn bá sàrà náà jẹ́ kọ́lọ́mọjọ adébẹ̀ tábí lọ́lẹ̀ bọ́lọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh wa تصدقوا خير لكم إن كنتم تعلمون